kò sẹ́ni tá a bímọ jàgídíjàgan kò sẹ́ni tá a bímọ adigunjalè o kò sẹ́ni tá a bímọ iṣẹ́ aṣẹ́wó olúkálùkù hùwà tó fẹ́ ni kò sẹ́ni tá a wá tó fẹ́ ni. kò sẹ́ni tá a bímọ jàgídíjàgan kò sẹ́ni tá a bímọ adigunjalè o kò sẹ́ni tá a bímọ iṣẹ́ aṣẹ́wó olúkálùkù hùwà tó fẹ́ ni. kò sẹ́ni tá a bímọ ìwà burúkú kò sẹ́ni tá a bí kó kúyà o kò sẹ́ni tàbí wípé kò ṣe bí olúkálukú hùwà tó fẹ́ ni ó bá ṣe rere o. rere ni màá ṣe. ọ̀rẹ́ mi nítorí ọ̀la ni. ìlú ni wúwa bùkún kọ́kọ́. rere ló pé ìwà ìka kò máa lé. rere ni màá ṣe. rere ló ń gbé ni àbùkù kọ̀kọ̀. mo fẹ́ lùlù mo fẹ́ fa wọ́yà. eré ni ah, màá ṣe. mo fẹ́ fa wọ́yà mo fẹ́ lùlù yá. ìyó ni wúwa àbùkù kọ̀kọ̀. kò sẹ́ni tó lè bá ọ sọ̀rọ̀ nígbà kan padà ìyá kúrò bá oh. ọbẹ ìgbàgbọ́ ń bọ̀ lọ́wọ́ kan ẹ̀hẹ́ wá gbá bọ̀ jọ òun gbá bọ̀ ó yá àwọn mi lè ṣe ń gbá bọ̀ gan bàbá yìí ó máa ń fọ́pọ̀. Gẹ̀ẹ́sì ní wọ́n ti yọ̀ bọ̀ ní ìsìn. bẹ́ẹ̀ bá fún mi lówó ẹ lè rí bọ́ọ̀ yìí gbà. ẹ máa bẹ bọ̀ bọ́ọ̀ yìí ni o. ẹgbẹ́ ìyá yín kò lè fògùn gba bọ́ọ̀ lọ́wọ́ mi. Oh!

mọ̀ rè yéé paripa èèyàn kan ti ṣàgbákù lọ́wọ́ rẹ rèé o ẹ dákun ọkọ mi ká wá kàgbákù orú eléyìí báyìí. mọ̀ yìí kínkín báyìí lẹ́yìn ó kọ ó ti mọ kọjá bíi téèyàn rán pàápàá ti mọ̀ wípé béèyàn bá ń gún ewé alanu kọ̀ fún bọ́ọ̀ èyí ò gbọ́dọ̀ fọ́hùn lórí ẹ̀ kó ra nù. yéé ayé ẹni ọ̀mọ̀ tí wàá bàjẹ́ o. gún <laughs> kọ́kúná o kọ́kúná dáadáa yóò jẹ́ o <laughs> ah! ẹni wọn mọ̀ bóun ṣe èèyàn. Hmm. nice gan very nice. grandma. ẹ ń gbádùn rẹ gan. bẹ́ẹ̀ ni mà ṣẹ́yìn ká fi dáyé mi fúnra mi tí o bá sọ̀rọ̀ education ọ̀dọ̀ mi máa gbé ó lè máa fi gan tẹ̀yàn dọ́rùn everything oúnjẹ oúnjẹ wà wà. wo ṣé orí ibi education tó sọ gan-an ibẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ sí ẹ fojú sí iléèwé yín o ṣé ẹ mọ̀ pé tẹ bá kàwé tẹ ẹ kà lákànyànjú tẹ ẹ gboyè ń bẹ̀ ìwúrí àti yangan náà ni fáwa náà a máa sọ fáwọn èèyàn pé àwa náà nọ́mọ tó ti jáde yunifásitì a máa fi yín yan gan àmọ́ àìkàwé ìyún ọ̀gá ṣẹ̀gbọ́n ìfojú sí iléèwé yín. ọ̀rọ̀ tẹ̀tẹ̀ sọ yẹn ó dùn mọ́ mi nìkan pé ẹ̀yin tẹ̀tẹ̀ jágbàlagbà ẹ tún mọ ìwúlò tó wà nínú kéèyàn lọ sí skul nítorí so many people ládùúgbò yìí wọn ò kàwé rárá ẹ lè imagine i'm play ball àárọ̀ yìí one stupid boy kan kọ̀ dé ó kọ̀ gbé ball wá One create nuisance ó ní àmà àmà fóun phone ká Imagine. lè gbà bọ́ọ̀lù double ẹ̀ imagine. Stuck in the street. nípa lẹ́nu mommy. Inu yẹn bi mi gan lẹ́nu ah no no no Inu yẹn bi mi gan ah. <laughs> má jẹ́ kí inú Ah ọ ah, ah, ẹ̀wọ̀ eré ni ẹ máa bára yín ṣe o ibo lẹ́sìn bára yín ṣeré jẹ́ tẹ́ ẹ máa bára yín jà ẹ wo ìfẹ́ ah, wàhálà o ẹ má bàyàn jà o ṣẹ̀ṣà ń gbádùn oúnjẹ. ẹ wo ah mo ti mọ̀ pé nǹkan tẹ́ ẹ ni. Gbandele Bándélé. Ah, má bínú ya dákun kí ni kólòbó òróró tí fi ń pa mi níbo ọba ń gbé sí ti fẹ́ bẹ̀rẹ̀ sí í ro mi. Ah, ah. mo ní wọn là ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ eh, eh, eh. má fi mímí mọ̀ jẹ́ o bá ń bú ewé alanu kan fún lọ́wọ́ ní ìsọ̀rọ̀ bàbá ń dà sínú nọ́mbà ọ lè sọ̀rọ̀ dákun bó ni kó lè mi wà dá mi ẹ dákun o. ẹni bá ní kí la ṣe là ṣe ẹ mi dákun náà ọkọ mi ní ìsìn tó ti lè sọ̀rọ̀ yìí táìsì ọ̀gàn náà ìgbẹ́ eh, lára rẹ nígbà bí ó lè rèrè ká lè mọ tátù kọ tó fi kún fún wọn. Hmm, ẹ má kọ́ mi ní nǹkan kan mọ́ pẹ̀lú eléyìí ó dá mi lójú wípé iná ti dáhùn lára wọn. Eh, yóò dáhùn lóòótọ́ yóò ti dáhùn lóòótọ́ lóòótọ́ àmọ́ wọ́n dákun inú ló kàn mí kó lóòbó òróró mi ẹsẹ̀ yìí ń sán mi orúkún yìí. fàwọ̀ ya rárá mo wá lẹni tó wá àṣẹ gan sáwọ agbẹ̀mí rẹ̀ ni ah, ẹni ò mọ̀ dáràn o iná ti mọ̀ dáhùn lára rẹ̀ lóòótọ́ o. ẹ̀wẹ̀ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ gbà mí ẹ gbà mí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èmi ló wáá fa ilé ìbáyìí. ẹ ṣàánú mi. Ah, ah. Ah, alákọ̀wé ọ̀rọ̀ ó mà gọ̀dù kọ́ o n tó bá ṣe yí gangan ni ẹ wí o. èrè èdè sọ̀rọ̀. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ bí adé yìí o ẹ dákun ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tálẹ̀ yẹn àti ẹ̀jẹ̀ onígbólóhùn asọ̀ àbí bí ijọ́ mẹ́ta sí ìsìn àbí lónìí gangan bò lẹ lọ. akọ̀lọ́ pílébó láró yìí ni akọ̀lọ́ pílébó láró yìí ni o ìgbà tó yọ pílébó lu èmi ló wá ṣẹlẹ̀ ń bẹ̀. kò sí gangan ọmọkùnrin kan ló gàn wá tó gbébọ̀ wá tó sọ pé tábà ní tábà fún un lówó òun ò ní kí wọ́n wá sílẹ̀ èmi lè wá ṣe fún. ẹ sọ̀rọ̀ lò lẹ́nu ní gbà ní blu lẹ́nu ẹ dákun ṣe ọwọ́ àlàáfíà rẹ lọ fi gbà ní àbọ̀wọ̀ tún. mo lo ọwọ́ tí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwọ ń bọ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọba èmi ló wá èmi ló wá ṣe fún. ọba gbà lẹ́sẹ̀ ó ti wá yé mi ẹ dákun kí lorúkọ ọmọkùnrin ọ̀hún. wọ́n ní wọ́n ní fàyàyà wọ́n ní fàyà fàyà ya. ẹ dákun ṣé ẹ ṣe fàwọ̀yà fàwọ̀yà fàwọ̀yà ìyàwó ìkànnì ó ti wáá jẹ́ mi lẹ wá pè tẹ́ ẹ̀ gbọ́n náà lè pupa lọ́kẹ́ lọ bẹ́ẹ̀. ẹ̀wọ̀n bàbá ọkọ mi má bínú mo ẹ̀wọ̀ ẹ̀ ṣàánú mi torí kẹlẹ̀ bá mi lọ ọmọ mi gbọ́dọ̀ fojú sunkún wọn ẹ̀ ṣàánú mi ẹ̀ kájọ lọ. èmi èmi dání kọ́lé èmi ìyá pupa kémi ó tẹ̀lé yín lọ lé ìyá pupa. ẹ dẹ́kun ah! ẹ dẹ́kun ẹ ṣàdúrà ìyá wà ṣe o ah! ah! fàwọ̀ ìyá ìyá pupa kí là ń ṣe báyìí. tèmi bá mi tèmi bá mi sí mo sọ fún yín mo sọ fún yín mo ní kẹ má bàa yín ọjà kẹ má bàa yín ọjà. ó ga o àmọ́ wọn ò sí ilé o wọn ò sí ilé àti ìyá àtọmọ wọn kò sí kankan nu lẹ́nu wọn. ìjọba ló lọ ìjọba ló lọ ìpínlẹ̀ ìpínlẹ̀. ẹ pẹ̀lẹ́ o mo rí iná wá. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ kí láà mú ẹ káàbọ̀. ẹ dákun kí láà mú ẹlẹ́sẹ̀ gbígbẹ̀ tó kéré mọ́lẹ̀. ìyá wa ẹ dákun ẹ já fi tì í mú kí n gbẹ́nu sọ́run náà. Ah, ìyá wa mi ò tó sọ bẹ́ẹ̀ àìní ah, n ò ní sọ bẹ́ẹ̀ ah, ìyá wa ẹ dákun tàwọn ọmọ yìí ní ń ta mí lára ẹ dákun n ti ń bẹ́ẹ̀ lẹ̀ yìí ni ẹ dákun ìyá mi. kí ni ń ah àwọn ọmọ yìí ni àdédé la rí báyìí ẹ dákun ìyá wa. kí lè. Ah, bá a ti rí nu. Eh, eh, eh, kí ló ń wọ. ìyá wa ọmọ yìí ni àwọn àti ẹjọ nígbónáwọn àsàn bí wọn ti ń gbá bọ́ọ̀lù àbọ̀ èrè. ọmọ èwo. ẹyin ẹyin fàwọ̀yà. Ah, fàwọ̀yà. ẹyin òun ni ẹ dákun ló délé ìwò. òun ni ìyá ìfàwòyẹ ti sá wọn ládàá ah. àbọ̀bẹ ni. ẹ ṣe ìyá wa ẹ ṣe rí àwọn ọmọ yín méjèèjì pẹ̀lú ọmọ yín tó ń gbé bíbá ọmọ náà jọ ń ṣeré èyí ẹ̀gbọ́n ó gbà létí ẹ ṣe rí ìdáàbò ó gbà ń pa abo ẹ̀rẹ́ ẹ dẹ́kun ìyá wa ẹ dẹ́kun. eléyìí ọgbà lẹ́sẹ̀. ẹ bẹ́ẹ̀ ni ìyá wa. eléyìí bí ẹ̀fọn yìí ọgbà ń pa. bẹ́ẹ̀ ni ìyá wa. Ah, ah. <laughs> ẹ wá gbà mí alánú kan fún sáárà rẹ rèé ẹyin ọ̀dà náà ẹ dákun kí wàá lẹ fẹ́ kémi ò ṣe nísìnyí gbẹ wá wà wọ́n gúnlẹ̀ síwájú ilé tèmi. ètò ẹ̀wọ̀ yà wá ẹ ní sori burúkú ẹni tó yẹ ọmọ fún kò ní gbẹ̀yìn lọ́mọ lọ. ẹni tẹ́ fẹ́ kí n ṣe gangan ni ẹ wí. ṣé rí bá àwọn méjèèjì bó ṣe náà láàfíà ni gbogbo ara wọn yóò kí ó ṣe padà sí ipò wọn ni ẹ bí wọ́n ṣe gbádùn bẹ́ẹ̀ ni lẹ́tọ́rí rẹ̀ wà wà wọ́n síwájú tọ̀dọ̀ mi. bẹ́ẹ̀ ni ìyá wa. ẹ o ẹ dákun o ẹ àlà kó yẹra wa o. nígbà ìdí àyè fàwọ̀yà bẹ́ẹ̀ni ló bá wọn jà fàwọ̀yà ni eléyìí gba léyìn pa bẹ́ẹ̀ni èyí gba lẹ́sẹ̀ bẹ́ẹ̀ni bó tiẹ̀ jẹ́ pé àwọn méjèèjì àtìpá àtẹ̀sẹ̀ wọn ò kọ kí fàwọ̀yà ó kú àbí bẹ́ẹ̀ kọ́ nígbà wọn tẹ̀ wá rúbẹ̀ ní sísí bí fàwọ̀yà ni wọ́n bá láde o. bẹ́ẹ̀ni ẹ dákun kí ló kọ tèmi. ìyá pupa ni. kí ló sì àjọra wọn. Ah. ẹni pé yàtọ̀ nígbà fàwọ̀yà bá dé ẹ̀kọ́ wọn padà wá wọ́n jọ mọ ìyanjú rẹ̀. ìyàwó ẹ gbà wá. ọmọ yẹ o ẹ bá tẹ o ẹ káàbùkù o hmm. ẹ mọ̀ mi o wọ́n lù jú padà sí yín o ó yá ó yá ó yá ẹ kúrò yín tó wájú ilé mi ẹ wo ṣẹ́jú méjì péré mo fún yín bá ìwọlé mi bá padà bá yín nìsí ẹ káàbùkù kẹ mọ ìwọ. ìwọ lè dìbò ìwọ wọ̀ tiẹ̀ ọkàrẹ láì ọ tí lè lọ ẹ bá fún ní ohun tí ó mu. o ìyìn nílé mu kankan rárá ikùn mi kún ikùn mi kún. inú ẹ̀ wo ló kún ẹ fún ní ohun tí ó mu. Hmm, iyọ̀ wíkùn yín wò lókun àwa tá à ń ta gan fún wa ní nǹkan tá a máa mú òun rèé. fàwọ̀yà fàwọ̀yà. ẹ bá mọ ohun tí ó mú wá. ó ti mú bọ̀. à ń kí ló dé tó ń ṣe báyìí. kí ló dé tó ń ṣe báyìí fún mi kí hm? o fẹ́ lè rí mi ni. Hm? ká dáa fún ọ orí ẹlẹ́dàá mi ò ní jẹ́ gorí rẹ mọ́ èmi. ìwọ lèmi sọ fún pé mi fẹ́ gbọ́ iṣẹ́ rẹ wò lẹ́ẹ̀kan ló fi mí sakọ wá wá wá wá kí ló kó kí ni gbogbo nǹkan tó gbé sára gan tí ń jọ lójú. wọ́n yẹ sọ fún ọjọ́ tó o bá tún wá mi káàkiri o ti fojú ẹ rí o ti fojú ẹ rí. oyè dẹ́kun torí ọgbọ́n má bínú sí mi. kí ló dé dákun ó sì àwọn ọmọ kan náà lọ ṣàṣemáṣe sí olóró yìí wọ́n ní kó gbá ọ lẹ́sẹ̀ ìkànsì gbọ́n pa ẹ àwọn ọmọ òun bí wọ́n kó bá yè náà wà dákun dákun mo bẹ̀ ọ́. àwọn ọmọ tó lù mí tí kan fún mi lẹ́sẹ̀ lẹ́nu tí kejì gbá mi pa tí n bá ti kú kọ́. a ò lè kú. ẹ wo wọ́n kú ni. kò sí bẹ́ẹ̀ dákun má jọ kú ẹ dákun ẹ bá bẹ ẹ dákun ẹ bá bẹ ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ bá bẹ ẹ dákun. dákun ó jọ kú torí ọdún torí ọlọ́run má jọ kú ó jọ kú ró gbélé yìí ró gbélé yìí má jọ kú torí ọlọ́run tó bá jẹ́ ọlá ohun burúkú tó kó sára ẹ ló fi ń bẹ̀ mí àwọn ọmọ òkú. Ah! má sì jẹ̀mọ́ dákun wo má wọlé eléyìí o wọlé àyà rẹ ọlá àyà rẹ àtẹrẹ ọlọ́run dákun jọ mo fọlọ́run bẹ̀ ọ́ jọ jọ dákun ọ dákun jọ ẹ ọ sẹ́yìn mo gbọ́ ẹ dìde ẹ bá ń gbàgà fún ọ ẹ fún ọ lóun tí wọn. ẹ arábìnrin ẹ dákun ẹ bá gun kankan wa ah, ah, fàwọjà jọ dákun àwọn ọmọ wọn bá wọn kú wáyé náà wà dákun mo bẹ̀ ọ́ ni dákun tẹ́ ẹ fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. bí wákàtí mẹ́rin òlù ìkúrò bí. Ah! fàwọ̀yà má ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ wọn kú. ẹ tó kù. àwọn ọmọ yẹn kú mo bẹ̀ ọ́ ni mo fẹ́ lẹ́dàá ìyá rẹ̀ bẹ̀ ọ́ dákun jọ dákun fàwọ̀yà dákun mo bẹ̀ ọ́ jọ dákun. Ah, ah. aláàdé. fàyẹ̀wòyà dákun mo bẹ̀ ọ́ ni. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. báwo ni kí wọ́n ṣe báyìí. ó dàbí pé wọ́n bu omi tútù sí mi lẹ́sẹ̀ ni. ìwọ ń kọ́ ń kọ́ ló ṣe ṣe. ó dàbí rí pé ọmọ wọn ni wọ́n ti bọnú ice water ara mi wá wálẹ̀. ẹ ṣeun. bàbá wa fa ọya ẹ dákun ṣé àlàáfíà ti dé bá wọn báyìí. àlàáfíà ti dé bá ah, ẹ ṣeun. àlàáfíà kankan èdè o ẹ mọ tọrọ yín jẹ ẹ ẹ yá abẹ kẹ ẹ mú dáadáa. Ah, kí ló dé màá mi ah, ṣé fẹ́ máa lùmí lọ́wọ́ wò ni. èmi ò bìrọ̀ lọ́wọ́ wò àmọ́ wọn ò rán olóore ṣe àmọ́ bọ́ọ̀bù aṣọre kọ kúkú ṣe kanlẹ̀kanlẹ̀ fún ọ bọ́ọ̀bù fàásì ṣọre fi hàn lẹ̀ jẹ́ kára ọmọ ni ọ́. Ah, ẹ wo àṣejẹ kan ń bẹ tó yẹ káwọn ọmọ yìí ó jẹ kára ó lè tù ọ́ kanlẹ̀kanlẹ̀ àṣejẹ tá a sì wí alẹ́ ni ó ṣe é bí ò bá ṣe é fún ọ àánú yín ṣe mí ó ṣe oṣù lẹ́ẹ̀mọ pò yìí bí. Hmm. ẹ ti sọ àbí ẹ ti sọ tàbí. ọwọ́ mà ti bínú wọlé ó ti bínú wọlé. lóòótọ́ ni wípé ó ní àtijọ́ kan tó gbọ́dọ̀ ṣe fún wọn lálẹ́ yìí. orí yóò pè ẹ ní làákàyè ah, ẹ̀yin tẹ́bi yìí irọ́ mi ń pa mi o àbí bẹ́ẹ̀ kọ́ tó owó tí mo fẹ́ ń gbà lọ́wọ́ yín àbí bẹ́ẹ̀ kọ́. èyí ṣe bẹ́ẹ̀ ìyàwó àrídá kò. ẹ lọ mọ ọ̀rọ̀. Ah. ìyàwó ẹ dọ́kọ̀ ṣe sùúrù ẹ dọ́kọ̀ ẹ wọ́n bí. ẹ wọlé lọ rèé bẹ̀. ẹ lọ rèé bẹ̀. ẹ ṣeun ìyàwó ẹ ṣeun hmm. ẹ ṣeun ọdúpẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. bí bẹ́ẹ̀ ni ó yẹ jalo jalo jalo ẹ jalo jalo jalo jalo ẹ jalo jalo ẹ jẹ́ lọ ẹ wo. Abímbọ́lá ah, ṣé torí pé nǹkan tó ṣẹlẹ̀ òun ló ṣe ń káwọn ọmọ ẹ sá fún mi. màámi ẹgbẹ́ nǹkan tẹ̀yìn náà sọ mí ìlè káwọn ọmọ mi sá fún yín màámi kó ṣe àkọsí ẹ̀ máa tẹ̀lé mi lọ sí èkó náà màámi mí ìlè kọ́ wọn sá fún yín. Ah, èkó bẹ́ẹ̀ ni. kí ló ń ṣe lẹ́kọ̀ọ́ ah. ṣásìkò táwọn ọmọ rẹ yóò padà sẹ́nu ẹ̀kọ́ wọn ṣó ti tó báwọn nu. àbí nígbà táwọn ọmọ ò tí ì parí ọlùdé tó ti ní òun kó wọn rè kó. Màámi, màámi, ṣé kí tún lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ tún kó wọn ni màámi? Ẹ wo ọwọ́ ọmọ, ẹ wo èsì ọmọ màámi, ẹ wo ṣe ní ṣe bàìbàì tí ò tẹ̀ ti jìnnà tán yìí gbogbo ẹ wo, ẹ jẹ́ máa kó wọn lọ sẹ́kọ̀ọ́ màámi, ẹ jẹ́ máa kó wọn lọ. Òjá ah, ah. máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó bá jẹ́ ńgbà tó ṣẹlẹ̀ gangan gan ló wá rí wọn, kí ló wàá ṣe o? Ah, màámi. Ara hmm. wọn ti yá, kò sí nǹkan kan tí ó ṣe wọn mọ́. Wọ́n tiẹ̀ tún pọ̀ jù báyìí lọ màámi ẹ jẹ́ máa kó wọn lọ síkùn mami mo ò tún lè lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ tún kó wọ̀ mami ẹ jẹ́ kó máa lọ síkùn ṣe ti bọ́ ya ẹ̀yàn ọmọ ẹlẹ́wọ̀n ni mọ́tò ẹ jẹ́ àgbọn mami Abímbọ́lá. mami Janet ma ṣé mo jẹ lówó ṣá bẹ́ẹ̀ni ma owó dẹ̀ wà lọ́wọ́ ẹ ẹ jẹ mi lówó ma bá mi tọ́jú mami o ṣùtì jọ bá mi tọ́jú mami ẹ̀yàn ọmọ ẹlẹ́wọ̀n mọ́tò. màmá ìfẹ́lẹ́ o. ẹ ẹ mo mọ̀ pé tí ń lọ náà ni mo ní kí n yọjú sí yín kí n kí yín di lọ rè fún ami àmì àmì àmì. ẹ̀yin mi máa ma bínú sí mi mo mọ̀ fẹ tọrọ nǹkan kan yín ni. ìjọ ìjọ tẹ bá fi àmà fún yẹn jọ nítorí ìjọ ìjọ. mi àwọn bàtà tẹ wọ ẹ dàpẹ fún mi ah, ah, ah. ta kó wá gan ẹ ẹ bá ń àbí bá ń bọ̀ ẹ bọ̀ fún wọn bọ̀ fún wọn bọ̀ fún wọn bọ̀ fún wọn ẹ ṣe sùúrù abayin kò abayin kò. mo kàn fẹ́ fi rántí yín ni ọkọ̀ ń rè fún o ẹ balẹ̀ láyọ̀ o ìyá wa ẹ pẹ́ fún wa o. ayé mọ́mí bàtà ó ti gbà tẹ̀lé mọ́mí bàtà ṣé mo ti dín kò bá yìí ẹsẹ̀ wọ́n tún wọn lọ wú. bàtà bàtà mami o ti gbà bàtà lọ. mo wọ bàtà náà bàtà lọ bàtà. thank you i'm so sorry for the delay ẹ má bínú no patients kan tí mo attend ni i'm very sorry. I thought I told you to come with your husband. Uh, yeah, I'm call. Oh, okay ṣe dr Tandode ni. doctor no no problem face ẹ call, look familiar ni. Yeah, that's it. No, no. Ojú ẹ̀ náà familiar ah, Yeah, ni. Pẹ̀lẹ́. <laughs> Thank you. Yes. Um, so gẹ́gẹ́ bí mo ṣe ń bá ẹ̀wọ̀n yín sọ̀rọ̀ kẹ́tó I mean, pẹ̀lú gbogbo test tí wọ́n she, nippy ní See, it's tó ti rán níta, there is nothing wrong with her, she is perfectly fine she's fine mo kàn máa employ yín náà pé kẹ́ wá run some few tests but láti balance um, both sides that's it sir. mi understand She be ìyàwó mi kó àwọn results um, àwọn tests so ti ṣe ní àwọn hospitals yóò ti lọ. yes she did of course she did. tèmi náà dẹ̀ wà ń bẹ̀. yes sir. ẹ̀rẹ̀ mi ti wọ́n wà perfect perfectly okay. èmi wá ń nothing is wrong with your result everything is fine n kò fẹ́ double sure and i want to double check ni mo sọ pé kí wá run some testing be by that set sir. Ah, okay ah, no problem ẹ ṣe ẹ ṣe gan. ẹ ṣe nǹkan ní dókítà god bless you. ìyàwó mi dẹ̀ máa ń sọ gbogbo bí ẹ ṣe máa ń take care of her. Ah, mi gbọ́dọ̀ má take care of her she is a very good woman. <laughs> yes she is. thank you. Mm-hmm. ẹ má lápẹ̀rẹ̀ dáadáa. Mm. ẹ ò ṣiṣẹ́ ní hospital kankan rí bẹ́ẹ̀ gbà kan bí abi ten years ago. Mm. Eh, okay. Mm. Yes. Ẹ pẹ̀lẹ́. Mm-hmm. <laughs> Thank you. Ilé kọ́ kọ́kọ́. Fẹ́yìn náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣe gan ni. Eh, eh. Ṣàlè máa lọ báyìí. <laughs> It's really nice seeing you. <laughs> Ẹ ṣe gan. Ẹ ṣe gan. Ah, wọlé ayọ̀ ọ̀gá ọ̀gá màdàm ni ọ̀gá mà jam ne sanu da zuwa ọ̀gá ọ̀gá mà jam ne kawale kawale sanu da zuwa ọ̀gá e kabo ọ̀gá ah! ọ̀gá finally ni. ọ̀gá finally ga kwata kwata ni. e kabo madam fine madam ọ̀gá àtúwálẹ̀. mo rí yọsí mo rí ẹ̀sìn bẹ́ẹ̀ èèyàn kan ń gbọ́ báyìí bọ̀ ń sún gbọ́ báyìí mo rú gbọ́ báyìí. gbàgbó. a ní ọwọ́ white and red báyìí mo rí tó gbà mí báyìí sí àsìlẹ̀ ah. ṣé yọ kó gbàgbé ẹsì tó bá síta. nẹ́sùn ti sáyọ o sọ wípé nígbà tí a ń bọ̀ oré èèyàn ní street. a ní ní sísí nínú nínú nínú compound yìí ló ti réyàn àbí nínú bí ló ti ré ń gbọ́ ṣé wọ́n réyàn. kò sẹ́yìn kókó ọ̀gá o ọ̀gá wàlẹ́ kò sẹ́yìn kókó. ìyókù jáde ń bẹ̀rẹ̀ sí. ọ̀gá màjá. ayọ̀ fi sáyọ̀. Okay. Okay. Màjá wàlẹ́ kò sẹ́yìn kókó kò sẹ́yìn kókó màjá. adúpẹ́ adúpẹ́ o báwo ni iṣẹ́. kí ló wà. ẹ alẹ́ wa àfàtọ̀wá ọ̀pẹ́ yìí wa ṣé tẹ irú iṣẹ́ tẹ̀yìn ṣe ọ̀pá yìí ló dáa fún yín. àbí iṣẹ́ tún fẹ́ fàtọ̀ ni tẹ́ bá ti délẹ̀ tún fẹ́ lọ máa. ẹ fún mi ní alẹ́ àfàtọ̀ tọpẹ́ yìí. ẹ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ṣé mo gbé di o. àfàtọ̀. kò sí tẹ́ bèrè tí o sì ẹ ṣàlàyé fáwa. ọlọ́pàá ẹ̀yìn ó dùn láti díje fáwa. Ah, màá fún yín ní gbogbo ẹ̀. ẹ pé ní ẹ ṣàlàyé o ọ̀pá ìwà alẹ́ wà. mo gbọ́ afàtọ̀. bẹ́ẹ̀ ni afàtọ̀ wà afàtọ̀ wà. jọ téèyàn bá mú tán ibo lèyàn á ti dẹ̀wò. téèyàn ó ti dẹ̀wò rẹ. ara ìyàwó yíyàn ni. Hmm. tí èèyàn ò bá wà níyàwó ńkọ́ dábàá níyàwó ẹ máa wá ọ̀dọ̀ ẹni tẹ́ ti máa jẹ́ <laughs> òye. jọ jọ jọ ṣé àǹfààní wà láti dánwò lára ẹ. mo rò pé ya wèrè ẹ lẹ́kọ̀ọ́ ni yayí ò kọ́ yìí yayí ti kú kò kọ́ yìí kó tó kú ni àbọ̀ wà láyé ó àbí aláìsí ṣé lórí burúkú ni yín ni ṣé rò pé mo jọ àwọn alágbo fi abẹ́ tó fi ń ṣe nìní ẹ wojú mi dáadáa ó ní òun ṣóòṣì mi ṣorí burúkú o èwo lò sí tẹ́ ìrànjú tẹ́ ẹ̀rọ parí gan èwo lórí burúkú. ìyá alágbo farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ń bẹ ṣeré ni nà kò tí tó yẹn nà. o ah. ṣe o ṣe má bàa mi dá sí o ṣe tá a fàtọ̀ wá kọ́tẹ́ máa sọ nìyẹn á kùn ìtọ́ yìí tó kì tẹ́lẹ̀ tí ó fà á fà ẹ̀yin olórí burúkú olòṣì yìí ẹ̀yin ẹ̀yin wèrè asínwín gbogbo tí ọba ti ń ta gbogbo ẹ má máa fojú burúkú òṣìwò yàn ni tẹ́bá dẹ̀ mọ̀ pé ẹ̀rẹ́yàn tẹ́ máa dọ̀wọ̀ lára bẹ́ẹ̀ kẹ́lẹ́ dọ̀wọ̀ lára ìyá yín nílò hmm? rí ìyá tó bímọ òfò tí ò kọ́ ah, ah. ìyá yín ni mo sọ ẹgbà. ẹ ah, lè pọ̀. kí n ti yín ẹgbẹgbẹ ẹgbẹ ni yín sọ ẹfì tí ń ṣe tí kò kàn yín ọ̀rọ̀ tó wà lẹ́yìn ò tí kàn yín ẹ mú àtọ̀yìn tó kí á fà á fà fún yín. ẹmú ẹmú ọlọ́run ló mọ orú ìyá tí kọ yín ẹ bá ń gbé ke fẹ́mi lówó o. ẹ̀yin wo ni ẹ ilé fẹ́ lọ sí bẹ́ẹ̀ ṣé àwọn pààlà ti ògbó ìbàmù yìí. wà á wà filẹ̀ filẹ̀ ẹ́ dé fún gbogbo ewé gbogbo egbò. fàáwọ̀ ya fún rẹ̀ bàbá àgbàlagbà. ẹ̀yin méjèèjì ẹ kúrò ń bì mo fẹ́ tura. níṣó níṣó. bímọ jàgídíjà gan-an kò sẹ́ni tá a bímọ adigunjalè o kò sẹ́ni tá a bímọ iṣẹ́ aṣẹ́wó olúkálùkù hùwà tó fẹ́ ni kò sẹ́ni tá a bí kó hùwà burúkú kò sẹ́ni tá a bí kó yáyà kúyà o kò sẹ́ni tá a bí kó ṣe <laughs> olórí burúkú alábòsí ni ọ níwọ tó dì mí mú pinpin tó ń kígbe má ètí ìwà má ètí ìwà má ètí ìwà ò ń sí borí mo rìn mí dáadáa ah! wo mo la mo la la pínrin mọ́yàn ẹni. mo la pínrin mọ́yàn ẹni mo tọ́ àgbòwò lára ẹni. mo tọ́ àgbòwò eh. lára oníyẹ̀yẹ akíndani dání. mo tọ́ àgbòwò mo tọ́ àgbòwò àwọn ọmọdé mi ò dàgbòwò kí ni kí ló ṣẹlẹ̀ mo kiri agbo mo dúró mo dàgbò ó gbà mí nídìí fàì ikọ́ ti ṣe mí ikọ́ ti ṣe mí tọ́mi ikọ́. ìwà burúkú kò máa ti ṣe o bàbá mi o. Ah. kílé. Yamiu alpha náà ló ṣẹlẹ̀ náà mo máa jọ mẹ́ta kílé mi rárí ẹbí jẹ́. ẹ eh, mi àtọ́gá mi ń tún jẹnẹrétọ̀ kan ṣe lọ́wọ́ oh. ó dẹ̀ máa tọ́tún lákì pàtẹ ló dé. má tẹ̀lé bí ẹnì kankan. téèyàn kan bá fi pátí bá báyàwó ẹ lọ gbọ́ kí ló máa ṣe. mi gbọ́. àní téèyàn kan bá fi pátí bá báyàwó ẹ lájọṣepọ̀ kí ló máa ṣe. máa ṣe mẹ́wàá máa ṣe fifty máa ṣe hundred máa ṣe one fifty máa fòfin bàjà máa fògùn bàjà máa tún kó ọmọ ta lọ máa ba yé ẹ̀jẹ̀ máa bá yé ẹ̀jẹ̀ kí ló máa mi sọ. ó dà tó bá jẹ́ fàwọ̀ yá ńkọ́ fàwọ̀yà. àní tó bá jẹ́ fàwọ̀yà ńkọ́. ẹ a máa jókòó sọ̀rọ̀ náà ni but kí ló fà á tó ń béèrè irú àwọn kẹsàn-án lọ́wọ́ mi. àní fàwọ̀yà fi tipátipá báyàwó dáúdù lájọṣepọ̀. ah lẹ́ni tó ń tàgbó yẹn. ọlọ́run jésù mi o kí máa ń dáadáa ṣe sí. Ah! mi ò mọ o mi ò mọ o àmọ́ tó wá mi dọ́rú ẹ̀ wò wàhálà àjẹyẹn ìṣù. màmá yóò ra lẹ́tà ọ̀rẹ́ àmọ́ yóò ra lẹ́tà. ok ok. right máa gbọ́rọ̀ rádaràda tó ń sọ lẹ́nu nígbà tí iye àjẹ yẹn ń ó jẹ́jẹ́ ká máa gbàdúrà pé kí wèrè yẹn má ṣe rádaràda dọ́dọ̀ wa irú ẹ̀ má ṣẹlẹ̀ sáwà. ẹ pẹ̀lẹ́ mà mo ní ìgbàgbọ́ pé lágbára ọlọ́run ẹ̀ ń rí mọ́ lórúkọ jésù ẹ̀ ń bí lórúkọ jésù ẹ̀ ń bí. àmín lórúkọ jésù àmín lórúkọ jésù. ó wá fún ọkọ mi dìde tógúntógún dìde tìjàtìjà dìde nínú agbára rẹ dìde ọlọ́run mi kó wá ṣèrànwọ́ fọ́kàn mi dìde tógúntógún dìde tìjàtìjà dìde nínú agbára rẹ dìde ọlọ́run mi kó wá ṣèrànwọ́ fọ́kàn mi bẹ́ẹ̀ tógún tógún. <laughs> ẹ má sá ẹ má sá ẹ fi pa gbogbo ara yín ẹ fi pa gbogbo ara yín. dìde nínú agbára dìde ọlọ́run mi kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. tẹ́ḿpìlì olúwa nínú ilé yìí. bẹ́ẹ̀ni gbogbo ohun tó bá dẹ̀ ń tà tó ń rà lọ́rọ̀rùn máa lé jáde pátápátá àmì jésù. akọ wípé nítorí ìdí èyí lọmọ ọlọ́run ṣe farahàn láti pa gbogbo iṣẹ́ ìṣùn ẹ gbọ́ gbogbo ohun tó ń appear tó ń disappear nínú ilé yìí ẹ gbọ́ ọ̀rọ̀ lọ ó yẹ jáde. madam ẹ jọ ṣe èmi àti àlèrèrà ní àfojúkojú báyìí. ẹ kí n kọ rí privately. ẹ fọkàn ara yín balẹ̀ ẹ fọkàn ara yín balẹ̀ ṣùgbọ́n kí dé bá ríra ẹ jẹ́ ká gbàdúrà ọba tó pọ̀ nípa àti agbára olúwa gbá ọpẹ́ wa ẹ yín wa ìdílé ìdánwò olúwa sọ̀kalẹ̀ wa ọlọ́run àwọn ọlọ́run á gbàdúrà nínú ilé yìí ó lè yára já yín. èmi mhm. ah, ó ti yé mi báyìí mo ṣe rí pé nǹkan wà. olórí burúkú ọmọ ẹnìkan mú jáde. gbọ́ o kí lọ́mọ mi ṣe o. jẹ̀bi jẹ̀bi jẹ̀bi ọmọ yìí ló fi ló fi oògùn báyà ọmọ lájọṣepọ̀ fóògùn bá lájọṣepọ̀. ọmọ mi hmm. fóògùn báyàwó tiẹ̀ lájọṣepọ̀ hmm. oògùn tó wá fi bá lájọṣepọ̀ ọ̀hún dá o. kò sí lọ́wọ́ ta wà ọwọ́ èlò wà ọ̀sọ̀pọ̀ ọwọ́ èlò wà. kò jẹ́ sí lọ́wọ́ rẹ̀ ìwọ tó o mọ̀ pé ó fi oògùn báyàwó rẹ̀ lájọṣepọ̀ ó yẹ ọmọ ibi tó oògùn ọ̀hún wà ní báyìí gbogbo yín ẹ wà dìde sókè ẹ dàgbà ẹ dàgbà sókè ẹ dàgbà sókè ẹ dàgbà sókè kẹ wá lọ bá mi mú oògùn ọ̀hún wá níbi tó fi sí. ẹ padà wá ní ẹ padà ẹ padà ó yá ẹ kó gbogbo pàǹtí tẹ kó wáyé ẹ kó nǹkan yín dání ẹ kó ẹ kó ẹ kó ẹ kó dúró kẹ mọ oògùn ọ̀hún wá o. mm títí títí títí títí ọ̀fọ̀ mọ̀ ti ṣẹlẹ̀ lé àwọn eléyìí ẹ̀yin ẹ̀ láyà láyà ẹ̀ fi ọwọ́ yín gbé ìkòkò mi ẹ̀ sì dán mọ́lẹ̀ ẹ̀ fọ́. àánú àwọn òbí ló ṣe mí ọ̀run rẹ o. ẹ̀yin wọ̀rẹ́ èmi là ń ṣe mí ẹ̀yin wọ̀rẹ́. ẹyẹ jọ ẹtẹ tó bá kú lóde máa tẹ ìdánù ni mo mo kékọ̀ọ́ ṣe yìí máa tẹ borí délẹ̀ yìí kí ló ṣe ṣẹlẹ̀. ọ ṣàmì ládàá. wọ́n fi kọ́ bàbá fi ṣá gbogbo mú imọ́ gbogbo sàlẹ̀ yìí máa fún ṣá ìdánù. bẹ́ẹ̀ ni o ó mọ̀ fàdá ṣáyín ló sọ yẹn o. yọ ṣàmì. Mhm. ọ̀dà asorun kẹyìn fún nǹkan mọ́wọ́ ṣẹṣẹ gbogbo àdáta ilé ìfiṣàmì náà ó yá ẹ̀dálẹ̀ ẹ̀dálẹ̀ ah, ah, èyí ti jẹ́ èmi lẹ̀ ń wá bí. ogun la wà wọn ní ká lọ wógun wá ni a ti pẹ́ díẹ̀ tá a ti wà ń bì báyìí ó ti pẹ́. Ah, ah. wọn ní kẹ́ ẹ lọ wógun wá. a ṣì ń wá a ti rí o a ṣì ń wógun náà ni a ṣì ń wá ni. Ah, wọn ní kẹ́ ẹ wógun wá. bá a bá ní kí ká fi àwọn ọmọ yìí lẹ̀ síbi tí mo ti rí wọn yìí nǹkan bàjẹ́ wọ́n roko kú. ẹ kí wọ́n roku kí n tiẹ̀. ẹ má jà ṣe bẹ́ẹ̀. kí ló kọ́ ọ ẹ wọ́n ti ẹnu wọn nàka sí ìtìjà tó tó dẹ́tì ẹnu wọn. Ah, ah, eh, ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ ẹ ẹ ṣàánú ẹ ṣàánú ẹ dákun. ṣé wọ́n bí wọ́n léèrè ní tí wọ́n ṣe ṣé wọ́n bí wọ́n léèrè eh? àwọn olórí burúkú wọn wọ̀nyí wọ́n wá sínú ilé mi wọ́n kàdà eh? wọ́n kò wá bá mi nínú ilé wọ́n mú gbogbo òkòkò mi wọ́n fọ eléyìí olójú ṣòǹpa ó wá pé ọmọ tèmi o ó mọ ògùn ó fi bá yàwó tòun lájọṣepọ̀ ọkọ ń dá ìyàwó dà eléyìí torí mọ gidi mọ gidi tó ń dánkù tí ń ta fanẹ afatọ ọ̀pá ẹ̀yìn tí ń ta gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bọ́ ẹ̀jẹ̀ fínní bẹ́ẹ̀yàn bá rọ ọjà tó bá lè rọ ló bá yà wájú oúnjẹ àrí ṣé kò ní í tọ̀wò kò ní í tọ̀wò àrí kódà àwọn epo pupa bẹ́ẹ̀yàn rọ ọjà bó bá fẹ́ rẹ epo pupa yóò fi katọ́ yóò tọ̀wò sẹ́nu eléyìí tí wọ́n ń ta afalẹ̀ tí ń fa afatọ̀ yìí ṣé kò ní ó dáná ọmọ mi wá tọ́ wò tán ó wá wàhálà àwọn wọ̀nyí àwọn ẹ ẹ má jà ṣe bẹẹ ẹ ṣàánú ẹ ṣàánú ẹ wò mí ìyá wa bá a bá ní méjì ṣe dáná rẹ á nǹkan ẹ dákun ẹ má jòjó tawo ẹ ṣàánú ẹ dákun ẹ dákun. Ah! ọmọ tó bí o ah! ọmọ tó bí o ah! méjì ni o. èyí bá wà wù wọ́n nu méjèèjì kí wọ́n náwó mú àkọ́kọ́ wọ́n wẹ odò wọ́n wẹ̀ já sódì kejì lọ́hùn ah. bàbára agbára wọn bá ti á gbé bí wọ́n bá ti lè wẹ odò já a jẹ́ pé a ti wẹ gbogbo ibi gbogbo rádaràda tí ń bẹ lára wọn a wẹ̀ dànù sódò nù. Ah, e, èyí náà tóbi pọ̀ wọ́n wẹ odò já ẹ gbọ́ ṣé ẹ lè wẹ̀. Ah.

bẹ́ẹ̀ ni omijé tó bá wá jáde lára àwọn méjèèjì nílẹ̀ mi ó papọ̀ tí wọ́n fi ṣe ọṣẹ tí wọ́n fi wẹ̀ ìwọ náà ló sì wẹ̀ wèrè ara wọn dànù. mo mo mo fara mọ́ ọ mo fara mọ́ yẹn. dáadáa kí ló fara mọ́. kò fọwọ́ ẹ̀ yá. kò fọwọ́ mi yá. kí ló dé tí wọ́n lè rẹ̀ dùn. ìyá burú ṣe bọ́bọ́ dùn wẹ́ẹ̀ madam madam wallahi <laughs> madam madam ne e káàbọ̀ madam welcome madam. How are you? o fine ma. àlàáfíà ni. àlàáfíà ni. ọlọ́run ayé wa You àmì àti ẹ̀ yóò wà finally Hey, madam wallahi wallahi egbòòrò tí èmi fẹ́ sọ náà. ẹ̀yin ló jẹ́ kémi máa rí bíi pé ibi ni mo máa ṣe kí tó máa ń kú sí wàláì tàlà. Suleiman ee madam irú ọ̀rọ̀ wo nìyẹn. Ah, wàláì ẹ̀yin kò mú mi bí gateman rárá rárá wàláì ẹ̀yin mú mi bí ọmọ ìyá ni inú mi máa ń dùn gan. àdúpẹ́ oh, fọlọ́run bọ́ Suleiman ò ní ṣe gate man kú ọ. lágbára ọlọ́wọ́ náà kọ́lé ti sẹ́. o oh, madam fọ́ọ̀mù ló ní sọ pé àmì. àmì ẹ̀ madam àmì ẹ̀ madam. pẹ̀lẹ́kúṣẹ́. àmì madam kẹ́yì. pẹ̀lẹ́kúṣẹ́. madam tó dà bẹ́ẹ̀ mama tó dà bẹ́ẹ̀ eh? madam tó dà bẹ́ẹ̀ àbàlà ah, wàláì wàláì madam ah, ó yí ààyè wàláì dàlà. ṣẹlẹ̀ madam ká ṣẹlẹ̀ eh, wáyé wàlá wáyé wàlá madam èmi bàbá kakara sí táyà. Oh, kí n bá yín fún wọn. mi ò lè jókòó nǹkan tí mo fẹ́ rí wà important bá mi lọ pé wá. Mm, actually màá wọn nílé attend sí yín sí because wọ́n wà ní board meeting. jọ́sùn gbádùn ṣá ṣé o sick mo ní pé mo fẹ́ rí ìwọ sọ fún yín pọ̀ ní board meeting ṣé mo ti wá sí ìbábìrì ọkọ mi lọ́wọ́ ìbáyìí rí ni. madam take care easy. hello sit, sit down. báwo ni ọkọ mi ọkọ pọpọ mi fún ìwúrí ìgbà wọn bá mi sọ dagos lẹ́nu. hello eh, mrs babatopo wa nígbà wọn fẹ́ rí ọkọ wọn. Okay. Okay, sir. All right, sir. Emma, wọ́n ní kí lọ gbéra àwọn lọ́fíìsì. ẹlẹ́kẹta ti máa rí mọ́ àyè mi rí wọn nínú báyìí. ó yé mi náà lẹ́nu nígbà tí mo gbọ́ pé àbò gbádùn ṣá. definitely something is wrong. madam eteke easy èmi náà wo àwọn fíìmù kan gbà kó tó yẹ gbogbo nǹkan tí bá ti wò nínú ẹ̀ mo máa ń máa dín ó possible kó jẹ́ pé àwọn fíìmù tẹ̀ ń wo yẹn nǹkan tẹ́rí nínú ẹ̀ lẹ́yìn máa dín mo bá kàn sọ pé kẹ́ take it easy o. ní sùúrù náà ṣe é wá pé. Madam, ẹ ní At this point, sir, gbogbo bọ́rọ̀ ṣe ń lọ yìí èmi ò bá ní bóyá ká lọ rí àwọn àgbà sá. àwọn àgbà. Yes sir. àwọn wo làwọn àgbà. ọ̀gá màdámù kì í ṣọmọdé wọn ò lè má rí nǹkan kan sọ fáwọn rí gbogbo bó lè ṣe ń sọ ìsà tó bá jọ́dọ̀ pásítọ̀ lẹ́nu àbọ̀dọ̀ àfa tó bá jẹ́ dé ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn kẹta náà ni bóyá kẹ́ ẹ lọ bá wọn kó lè tọ́ sọ́nà sá. Hmm, ok àwọn tó dárúkọ sílẹ̀ ń sìn lórí Ifásí Àsàgbà. yes sir. Uh, mo really appreciate yín gan ti ẹ ń sìn yín um, thank you so much um, ẹ lè padà sí ọ́fíìsì yín ẹ ṣe ọ ṣe láti ìfọṣẹ. ẹ tí kẹ̀lé sí wọn. Fisáyọ̀ mi ò lọ́mọdé ni ẹ́ mi ò ní pé o mọ nǹkan tó ń sọ mi ò sọ pé ọ̀rọ̀ tó ń sọ pé bóyá irọ́ ni ọ̀tún tí mò ń sọ fún ẹ náà ni pé níbi tá a wà yìí níbi tá a dé dúró yìí o ní láti take it easy ni mo ti sọ fún ẹ pé kó calm down àmọ́ nǹkan tá a máa ṣe lórí ẹ ok máa lọ sọ fún ọ̀gá mi ń sìn náà máa ní pé kí wọ́n release mi tó wọ́n sì ní pé kí n bá wọn ṣàwọn one or two things tó ti yẹ jẹ́ ká máa lọ sílé. ẹni mi ò lọlé lọlé ni wọ́n kàn sí i I'm sorry, no. Fisayo. Fisayo. Okay, ma. I'm sorry, ma'am. Ẹ jọ̀ọ́ ma, ń bolẹ́ wá parí ọ̀rọ̀ Mr. Babatope àti àwọn ọmọ sí face your job wọ́n we're going to send a sí mi o. ọ̀ya. ẹ kúlẹ̀ o. káàbọ̀ ọkọ mi. mami ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn tí mo fẹ́ sọ. ọ̀rọ̀. Hmm. ẹ bọ́ sí jókòó náà jókòó jókòó ká sọ ọ́ kí ni ń gbé ọ lọ́kàn. mami hm? ohun tó ń gbé mi lọ́kàn ni pé mo fẹ́ jọba. wọn gbọ́. ẹ gbọ́ ẹ fèsì ni. Ah, n ò fẹ́ fèsì náà ni torí ah, ọba bò ọba mm. <laughs> fàwọ̀yà ah, ìwọ tún gbédè yìí nídìílé bàbá rẹ èyí tí í ṣọkọ ọmọ tèmi ó ṣọgbà èmi sì mo sì jẹ́ ìyá gbogbo yín náà rèé mo lè jọba àràn mi ń bọ́ wà lọ́wọ́ ti kò tiẹ̀ tó wà jọba àti pé ń tá a máa gbọ́ ni pé bọ́ba kan ò bá kú ìkẹ́ ẹ̀ jẹ. ẹ wo bọ́ba kan ò bá kú tàbí kọ́ba kan wàjà ìyẹn ò kan ní o èmi ò jọba ọba àlú ìsìn ni. Ah! Ah! Hmm! fáwọn ya hmm! gbogbo ìpàlẹ́ tó ń ṣe káàkiri gbogbo wàhálà tó ń mọ̀ ọ́n fà èyí ò sì tẹ̀ lọ́rùn o ò rí ọba ọba ìlú wa yìí ẹ́ mọ́dọ̀ wo àtàrí àjànàkú ni o kì í ṣe ẹrù ọmọdé o wọ́n dé bẹ́ẹ̀ ń o. ohun tẹ́ ẹ̀ ń sọ fún mi ni wípé ẹ fọwọ́ sí ẹ ẹ ẹ ń jẹ́ kó yé mi wípé ohun tó ń wù mí lọ́kàn ẹ ẹ bá mi fọwọ́ sí àbí. irú kì í ṣe bẹ́ẹ̀ ó dà ọkọ mi ọmọ nǹkan sọ́ọ́rí ní kọ̀rọ̀ èmi ò mọ̀ tì ọ́ lẹ́yìn o ó mọ̀ pé gbogbo ohun tó bá ti lọ́ọ́ fẹ́ náà lèmi náà fẹ́ ọ fẹ́ àmọ́ ní gbangba hmm, èmi ò fọwọ́ sí o àmọ́ bá ọba mọ gbogbo ọ̀nà tó fi jọba àlùyé dẹ́nu kan máa pè mí náà níyì ọba ni ó tẹ̀ ń lọ́rùn. Hmm, ohun tí mo fẹ́ kẹ́ ẹ sọnù èmi ìjọba ọba àlù ìsìn ni. Bàndélé. <laughs> Ah! oríṣiríṣi ara ní ń bẹ lọ́wọ́ ọmọ ẹ̀ ọba àwò ah! bí ó bá dé o. Ah, okay see that one is better. ṣé mo fọ́ ohun tù yẹn ṣó wà clean. bẹ́ẹ̀ mo ti clean. ẹ dẹ̀ ṣọ́ọ̀pẹ̀ ti clean ẹ̀. mo ti clean ẹ̀ ma. okay tọ́n bá ti clean ẹ̀ ó bẹ́tà kẹ́ fún wa ní room mi tó ti rẹ́dí ok. rárá sá ó ti clean ẹ̀ sí. Uh, kéèyàn mú wa lọ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan àti ìlú ok ọ̀ tùbá yà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà láti. yẹ ẹ kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ẹbí ah! kí ló dé. kí ló dé. Ah! ẹyin ah! ẹgbẹ́ mi. ẹ sà kí ló ṣẹlẹ̀. ẹyin mi ti gbé òkú lẹ́yìn ti wá. ká ló dé ìlú mi. ẹyin. ẹjọ ká ló dé ìlú lẹ́yìn ti wá. mi ò mọ̀ sí yín ti wá o. Jesus, what can you say? àti sáìdì ni èyí ti bà mí lórí I can feel it. rárá it's not from here sir. I I I I don't like I said I can feel it. ṣé bọ́ọ̀ ni. ṣé ṣé bọ́ọ̀ rẹ̀ láti bí. it's not from here. ṣé ọba ọmọ ẹ̀ ni. ní ìbọn ló ti rí ẹyí tó sọ lù wọ́. no ṣé mo jọ́ ọmọdé ni for goodness sake. mo ní mo lè feel ẹ̀ láti sáìdì yẹn. ìwádìí. bọ̀dẹ̀ yìí lè nà ó ṣé mo pé mi ò ní pẹ́ hand over yìí tí mo rà pé mo fẹ́ lọ dín lé ni. Ah, ah, ah. bẹ́ẹ̀ ṣe máa ṣe ni ṣé o fẹ́ fọkọ lọ́kọ ni ṣé o fẹ́ fẹ́ wọn ni o dẹ̀ níyàwó lẹ́gbẹ̀ẹ́ wọn. mo fẹ́ sọ pé sà. tó bá jẹ́ pé yìí lẹ ní hòtẹ́ẹ̀lì tó bá jẹ́ pé hòtẹ́ẹ̀lì ti yín ni àwọn pípù yìí wọ́n máa bà business jẹ́ fún yín ni o yes nítorí bẹ́ẹ̀bì yẹn ju ẹyin lù mí ẹyin wà ní tẹ̀síkẹ̀ mbẹ́ yóò wà níwájú ẹ̀mbẹ́ ó dẹ̀ ló kọ́ lójú ni what's something. ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹjọ ẹyin sọ pé ẹyin ò jẹ ẹyin lù wọn. mi ju ẹyin lù wọn. yes sir. ẹni ẹyin bá yín. ẹyin bá mi nà ó ṣé bò ní. ẹ ó ti yé mi ó ti yé mi ẹjọ ṣàlérera. òtúnra hmm. pẹ̀tù fẹ́ni tó fẹ́ gbọ́ fẹ́ni tó fẹ́ gbọ́ kó má bàa rọgbọ alátú hmm. inú mi dùn nítorí pé ẹ fojú pa mí rẹ mo ní mo fẹ́ rí yín ẹ̀dẹ̀ tẹ̀lé mi wọnú rúùmù mi yìí wá ẹlẹ́nìkan yọ síyàwó yín tó bá yọ síyàwó yín tán á tún pòórá. bẹ́ẹ̀ni òun kan tó ló máa ń yọ sóòrùn yẹn ló yọ sí òun ni fi sọ pé òun ò lè súnlé òun la wá sóòtẹ́ẹ̀lì. ẹ ti débi ìtàn mo ti sọ ẹ̀yin báyìí tẹ yẹn ti ẹ̀ yà mí lẹ́nu gan lọ́hùn. ọ̀nkò ṣé bí wọ́n ń sọ fún yín lẹ́ẹ̀kan wọ́n ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín pé èèyàn kan ń disappear sí mi òun appear sí mi wọ́n ti sọ gbogbo ẹ̀ tó ń bi wọ́n question again kí lẹ̀ tó ń bi wọ́n fún kí lẹ̀ rí làbèrè. Ah, ó ṣe mí láàánú pé kò sí àkókò púpọ̀ fún mi nítorí pé kí ni mi ò bá fi bí mo ṣe tó mi ò bá fi hàn wíwá tí mi wá bí yìí àwọn kọ́sítọ́mà mi tí mo máa ń ṣiṣẹ́ fún lábìjàn àwọn ló gbé mi débi. arákùnrin ẹ̀yin kọ́ ni wọ́n fẹ́ sẹ́yìn bá wọ́n kàn fi yẹ ní kẹ́ ẹ lè yẹsẹ́ gbẹ̀nì bẹ́ẹ̀ ni arábìnrin òun lógun jà. ẹ sọ pé ìyàwó mi lógun jà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lẹ̀ kò fẹ́ jọ dírámà tí mo rò pé i'm very sorry to say that kò fẹ́ jọ drama tí mo rò pé ẹ̀ ń ṣe mọ́ lójú mi ìyàwó mi lógún jà good ìyàwó mi lógún jà lóòótọ́ mo dẹ̀ ti explain fún yín kí ló fa ti tẹ̀yìn tó bà mí lórí tẹ́ fi pè mí wọlé torí ẹ kó gbogbo ẹ lẹ́yìn sí mi ò understand tó bá jẹ́ lóòótọ́ lógún jà ìyàwó mi tí ò ń ṣe mí ni ẹ̀yin fẹ́ bà tó jọ òní ibo lógún ti wá kí ló ṣẹlẹ̀. arákùnrin ṣe máa gbódò lóra. arákùnrin kan ó ti jẹ́jẹ́ pọ̀lú èèyàn kan lórí ìyàwó yín. ẹ sọ pé ọkùnrin kan ó bá èèyàn kan jẹ́jẹ́ lórí arábìnrin mi. bẹ́ẹ̀ni mo ti fàfihàn mi. ṣe rí pọ́ǹtì tẹ́ dé yìí pọ́ǹtì tẹ́ dé ẹ máa ní láti bi ifá yín léèrè kó sọ ọkùnrin tó jẹ́jẹ́ lórí èèyàn o. káyọ̀dé ṣé mo sọ wípé o bìlíf ọmọkùnrin lẹ́ẹ̀kan ni. ṣé bá jọ wà ń bí náà ni gbogbo nǹkan tó ń sọ náà lájọ gbọ́ yìí. tó bá bìlíf ẹ̀ á jẹ́ pé wọ́n ló ṣe mí nìyẹn. how do you mean kí ni nǹkan tó ń try láti. try me what. kí ló ń try láti sọ ajọ́ gbọ́dọ̀ ṣe bó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ sí ni èmi ni mò ń ṣe bí báwo lọ́kùnrin kan wà nínú tó ti jẹ́jẹ́ pẹ̀lú èèyàn kan ta ni mo fẹ́ bá jẹ́jẹ́. definitely nǹkan tó ń sọ definitely òótọ́ ni mo tẹ̀ wá rò lọ sọ́tún rò lọ sósì kò sí ọmọkùnrin kankan láyé mi jù wọ́n náà lọ a jẹ́ wípé wọ́n ló ń ṣe mí nìyẹn káyọ̀dé. ní báwo kí ló ń sọ o lè calm down now. calm down báwo káyọ̀dé kí ló ń try láti sọ fún mi wọ́n sọ wọ́n sọ wọ́n sọ wọ́n attack tó fẹ́ fún mi nísàlẹ̀. wọ́n sọ wípé ẹyin tó bá ẹ èmi náà fi attack kó tó bá ẹ ṣé yóò tó yóò tó big deal ni. what is going on now can you just say something you are there looking at us ṣé kí o fẹ́ dalẹ̀ mi rú ni arákùnrin. káyọ̀dé ta ló bá jẹ̀jẹ̀ ta ló jẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀. ní sùúrù jọ ẹ bí fa yín léèrè ta ni ọkùnrin tó jẹ̀jẹ̀ pẹ̀lú ọmọ kí ni gbogbo eléyìí náà ẹbí lọ́kọ ẹ̀ náà. ifá mi ń parọ́ ifá mi ń parọ́. ifá ifá àtẹ̀yìn ń parọ́. ifá mi ń parọ́. kájú gbọ́kọ̀ tí màá ní sọ ibo ni mo ti fẹ́ jẹ̀jẹ̀ pé ta ni mo mọ̀ tí mo fẹ́ jẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀ ta ni mo fẹ́ jẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀ tó ní fáwọn parọ́. ẹ ẹ. ti pé mo ní kẹ́ lọ mú àbíkí ló ń ṣe yìí. Ah, ta ló ní kí n tẹ̀lé máa ìwọnú rúmi torí ọlọ́run ta ló ní kí n tẹ̀lé ó yẹ kára ti fún mi nígbà tó lọ fẹ́ rí mi what is all this. tó bá pẹ́ rọ́ọ̀nì mo pa kí n má jí lọ́la bẹ́ẹ̀ ni. káyọ̀dé ṣubú káyọ̀dé ṣubú káyọ̀dé ṣubú báyìí káyọ̀dé ṣubú. Hey. Fa Fawọ́yá àbí? Fawọ́yá. Hmm? Ṣé ò sí? Tí mo fi wá lé yín. Eh, ah, ó ṣàjìn. Ṣé nù mi ń bí yín ni? Ah, inú bíbí bọ́ o. <laughs> Ṣé ìgbà tẹ́ ẹ dé tí bó yẹ kẹ́ ẹ kọ́ kí mi ni? Ah, eh, ọ̀dà kalẹ́ o. Ẹ kalẹ́. Ṣé mo wá lè béèrè pé ṣé ò sí báyìí? Mo wá rí yín ni. Ṣé ò sí? Ẹ wo, mo fẹ́ jọba. N ò gbọ́. Ẹ gbọ́ ẹ ẹ fèsì ni mo ní mo fẹ́ jọba. ní bo. ìlú tá a wà ni. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀ jọba ní ìlú tá a wà yìí. wo wo wo yẹ pálapàla ṣe o ah, lóòótọ́ orí rẹ pé o sì yáwó ewé ṣùgbọ́n má jẹ́ kéwé tì ọ́ pa ah, irú ọ̀rọ̀ rádaràdá wo nu ṣọ́ba wàjà ni. ohun gan mo fi wá bá yín bá a ṣe jọ pawọ́ pọ̀ tọ́ba ó fi wàjà òun ni mo wá rí yín. Ah, ẹ ẹ àní kọ́ ọ má sọ bẹ́ẹ̀ mọ́ ah, kọ́ bá wájà hmm. má sọ ọdún mọ́ ọkọ̀ bá mi ni ọkọ̀ eh. bá mi ni. ẹ lè ràn mí lọ́wọ́ àbí ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ sí tó ṣàṣemọ́ṣe ṣé ẹ mọ̀ pé ilẹ̀ wa bá wọn bẹ̀bẹ̀ ìgbà tá a ṣe gbogbo ètò tán wọ́n sọ dọ̀ṣẹ́ wọn fún yín wọ́n ní kẹ́ ẹ fi wẹ̀ fún wọn ṣé ẹ mọ̀ pé lè tó kú ọṣẹ ó yẹ kẹ́ ẹ jù sómi ni ẹ jù sómi ọwọ́ mi ló wá ibẹ̀ mo ti mọ̀ pa wo yín òkun tó ṣé ẹ wá rí yòókù ọṣẹ òun ń lò fún yín ẹ mọ wẹ̀ láti kórìíta kan démi ni. fàwọ̀yà wá wá wá wá májà bá débẹ̀ ń o májà bá débẹ̀ ń àá èyí ti jẹ́ kí ló wá fẹ́ kí n ṣe báyìí. gbogbo agbára tẹ́ ẹ bá ní òun ni mo fẹ́ tọ́ba ó fi wàjà tí fi dé tí fi jọba oníkẹ́ fún mi. agbára tí mo bá ní hmm. kí n fi ràn ọ́ lọ́wọ́ níbi tọ́ba ó wàjà à à wò mí kì í ṣe pé mi lágbára kan náà dàbí alára àmọ́ nǹkan kan ṣo tí mo ní lọ súnmọ́ bí. ẹ sórí agbára kan tèmi ni tó dájú ewé abo. máa ń sọ ẹ mọ́ ewé mọ́numọ́ àdúrà jà balẹ̀ pẹ̀lú irú wọ́n papọ̀ wọ́n wàá tó bá ti yọ ṣe bí ẹni tí ayé bá gbọ́wọ́lé lórí tán tètè káwọ́ ṣèbò náà ń lò fún kí wá nìyẹn ní í ṣe pẹ̀lú ọba tí mo fẹ́ jẹ. ọ̀dà ohun tèmi nínú wọn àṣírí ńlá kan aṣọ tí mo mọ̀ tí mo fi ń jẹun òun nù. ó tọ́ ní lágbára mi wo ìlú ọṣẹ ń fọ ó mọ wẹ̀ láti kòríta kan démi ni èmi mo sọ bẹ́ẹ̀ fún. ẹ gbà mí ẹ gbà mí fáwọ́yá ah, elédò àmọ́mọ́ jẹ́ ìṣòro ìṣìkẹ́ ọmọdé yìí má ti wá kó mi ń papá mọ́ra ah, n ò gbọ́rú eléyìí rí ọjọba ẹ̀wọ̀n ẹlẹ̀ bá ń sọ lẹ́tà ọ̀ ká ní kọ́ àtàkùn bá ń sọ bẹ́ẹ̀ jẹ́ ká sọ. try command table manners lẹ́kọ̀ọ̀kan please mo kún nǹkan tí wọn máa sọ nìyẹn ẹjọ kí mo fẹ́ bá yín sọ tó yẹ kó dìgbà tí n bá jẹun tán ṣé a lè sọ̀rọ̀ ta fẹ́ sọ ni tó bá sì yẹn ní mi ì serious mi ìwà mọ́símù mi ì sọ kọ́kọ́ mi ì ṣe gbá mi ì ṣàwù òun la fẹ́ bá yín sọ̀rọ̀ sí ẹ̀jẹ̀ ká sọ torí nǹkan nílẹ̀ sọ àbí nìyẹn ẹ̀ ẹ̀ jẹ́ ká sọ kankan ìmọ̀ máa jẹ ṣé kí máa jẹun máa jẹ. tó bá jẹun tán a lè sọ̀rọ̀ nínú. àmọ́ ìyẹn máa ma gbogbo mọ́ ọ̀gá máa fi kún bí mi jẹun kàn mí ẹ̀ jẹ́ kankan máa kàn. deɛ ɛne deɛ yɛ ɔfi kɔ ale yes kí ló dé ọ̀dọ̀ mi. Okay, I'll call you back. Um, babe. Yeah? Um, there's this guy to thank me, this is about the second time to mark pay me. Who's he? He's an old friend of mine. Oh, very me. Do ọ̀rọ̀ wà lórí ẹ̀, but we'll talk about that later. Yeah, that shouldn't be a problem. Go and see him. Um, I'm thinking where can n address go? wá síbí báyìí. Oh pé kó wá báyìí níbi báyìí no problem the house is yours kó tó bá wọn lọ lè ṣe díẹ̀ no problem. thank you. Yeah. thank you. tí wọ́n gbọ́ nǹkan tẹ́ ń ṣe yìí ẹjọ́ ìyẹn kan sọ fún mi kí ni ìtumọ̀ yàmàyàmà tẹ́ ń ṣe yìí ṣé wọ́n mú nǹkan rìn látara òun tábàdé sọ̀rọ̀ ṣe é máa dá sọ̀rọ̀ ìyàwó yín pè yín ó ní old friend òun mo fẹ́ rí òun oníṣẹ́ kò ń fún ládírẹ́sì kó wá sílé ẹni that shouldn't be a problem ah, ah. ó tún sọ fún yín pé eh, eh, eh, òun àti ẹ̀fẹ́ ríra èyí kankan sọ sí i ẹjọ́ sóńsìn tó bá ti wájú wálé tó ti jọ ṣeré tó ti ṣe gbogbo nǹkan tán wọ́n wá sọ pé ẹjọ́ ọ̀rẹ́ yẹn náà fẹ́ sùn sí bedroom ẹ̀mí kò yẹ kí ẹ tún jẹ́ problem àbí. ẹ kí ni ẹ fi kàn ẹ. ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ mi sóńsìn tó bá tún wá fẹ́ gbé tó bá fẹ́ ṣe baba ńlá kú ẹ̀ tó bá ti sùn sínú bedroom tán a ní òun fẹ́ lo bedroom yẹn òun fẹ́ wẹ̀ ń bẹ̀ ẹ̀ tún ní that shouldn't be a problem. bísọ̀ ẹjọ ẹjọ tábàdé ń sọ fún ọ ní etí tútù jù. it's your food. ẹ̀gbọ́n etí tútù jù ṣé ẹ mọ̀ pé kọ́pì yín kọ́pì ọ̀dẹ̀ dìndìnrín tẹ́ gbé síbẹ̀ yẹn tí mo wọ̀ láti twenty mo dẹ̀ ń sọ fún tèmi wà ń bí ṣé ẹ mọ̀ pé dìndìnrín ni ìtẹ́ gbé síbẹ̀ yẹn kò já rárá èyí tí wọ́n ń bí tí mo wà pẹ̀lú yín èyí jẹ́ kí n rántí rẹ̀ èyí jẹ́ kí n ṣe kọ́pì yín dáadáa. my friend shut up. alẹ́ ti tútù jù jọ. shut up it's your food. okay i'm done better. o lè fóúnjẹ ṣeré mo rò bó bínú kàn ní so o lè bínú kó fóúnjẹ lẹ idiot. jọ kí ni mí ni gbogbo nǹkan tó ń sọ lọ́fíìsì mi ń jọ yẹn <laughs> èmi alápẹ̀rẹ̀ ìjọ ìgbà tó mọ̀ mi ń gbà se ṣé nọ́ọ̀sì ni mí ni àbí oògùn ni mò ń <laughs> because gbogbo nǹkan tó ń sọ ń jọ yẹn kò mi ò fi àyè lẹ̀ láti jẹ́ kó yẹ ò dẹ̀ fún mi lọ́pọ̀túnítì láti ẹ̀ ti jẹ́ kí n explain fún ẹ kó lè yẹ bẹ́tà torí gbogbo nǹkan tí mo ṣe yẹn mo ń ṣe láti lè get attention yẹn ni as in wọ́n ọ̀nà tí mo lè fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ débi kan tí wàá lè fi fún mi ní nọ́mbà rẹ̀ tí màá tiẹ̀ lè fi máa pè é lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi ò mọ̀ pé nǹkan tí mo tiẹ̀ máa padà máa wọ́ ẹ káàkiri rẹpẹtẹ tó yìí So what exactly do you want from me? Kí ló fẹ́ gangan? Jẹ́ kí n kọ́kọ́ bẹ́ẹ̀ pé má bínú. Jọ̀ọ́ torí Ọlọ́run má bínú. Ohun tí mo fẹ́ gangan pọ̀. Jọ̀ọ́. Láti bí oṣù kan àbọ̀ ń Spiritually, òun ìyàwó mi ti wà nínú problem to pọ̀ gan. Pẹ̀lú nǹkan tá a dẹ̀ ń rí àti nǹkan tá so gbọ́, wọ́n sọ ní sọ gangan o ní mo affect ìyàwó mi nípa pé kí ni mo ní nípa pé bí mo ti jẹ́jẹ́ fún èèyàn kan ìjẹ́ tí mo dẹ̀ jẹ́ fẹ́yàn yẹn èèyàn yẹn ló jókòó síbi kan ló ń fún ìyàwó mi ní problem tó pọ̀ tó yẹn tó fi ń affect mi fúnra mi débi tí mo fi rìn kiri mo jókòó mo rò kò yé mi ìjẹ́ báwo mi ò ń jẹ́jẹ́ fún èèyàn kankan ìjẹ́ wo ni mo fẹ́ jẹ́ fún èèyàn mo kàn jókòó mo rò ni òun ló dàbẹ̀ ni pé wọ́n kọ tómi ń sìn síwájú mi tómi ń sìn tómi ń sìn òun ló fà á tí mo fi ń wá ẹ káàkiri tóka ni mo ti ní nọ́mbà ẹgbà yẹn ni màá ti pè ẹ́ bọ́tún tí mo fẹ́ ṣe náà ni mo padà ṣe nítorí mo lọ sí hospital ọ̀dọ̀ yín mo dọ́gbọ́n lọ síbẹ̀ láti get nọ́mbà ẹ lọ́wọ́ èèyàn kan ni òun ni mo fi ń try láti pè ẹ́ láti gbogbo gbà ẹ́ jọ̀ọ́ torí Ọlọ́run lóòótọ́ nígbà yẹn tómi ń sìn ò burú ìwọ náà mọ̀ kò burú kò sí àdúrò nǹkan tó ṣe fún mi o ò kì í kí ẹ kódà tí n bá ní pé kò kúrò lójú ọ̀nà máa tiẹ̀ wá ní kí n tiẹ̀ ni ó dẹ̀ ó dẹ̀ tí ń ronú ìrò pé ọlọ́mọ ayẹ ká para wa lọ́jọ́ kan ó ní mo ṣe rọra sún sẹ́yìn fún ẹ pẹ̀lú bó ṣe burú tó mo dẹ̀ mọ̀ọ́mọ̀ yọ sí mi dànù gbà yẹn fún like a year plus mo change sí mi gan nítorí tiẹ̀ tí gbogbo yẹn ni mo rò papọ̀ ní mo fi rò pé I should just find a way to see you. Joe gbogbo tí bá ti ṣe fún ìjọ tó lọ́rùn má bínú ìyá tó fi ń jẹ ìyàwó mi ó ti pọ̀ jù ìyàwó mi kọ́ lòun fìyà jẹ mọ́ wọn kémi gangan ló fẹ́ fìyà jẹ pé kí n lè wá ẹ̀kan jọ tó lọ́rùn jọ mo ti wà bí jọ. <laughs> Ah, mo ti send a message several times na kò jókòó sí bẹ́ẹ̀ yẹn ni. ọmọbìnrin <laughs> okay it's fine. ọ̀gbọ́n ìmákòsó rẹ̀ di comedians mi lọ́rùn màá ni ẹni tó bá rántí vividly ìgbà tó pàdé mi tó ń sọ fún mi pé ó fẹ́ fẹ́ mi you know you waited for almost like a year over a year gan kí n tó sọ yes mo sọ fún yín pé ó ní ọkàn tó promise me marriage àwọn rèé o wọ́n dé ń sìn wọ́n ní nǹkan kan ṣe ìyàwó àwọn wọ́n ní spiritual problem wọ́n ti wọn kò yé ni bí èmi ni mò ń ṣe wọ́n ṣórí lóòótọ́ ìgbà tèmi àti ẹ̀ ń fẹ́ ra mo burú mo mọ̀ pé mo burú and bí arílì tó ṣe abscond nìyẹn tí mi ò rí ẹ mọ́ o but I don't know anything about your wife tí ọkùnrin àtobìnrin tó bá pàdé ara wọn tó bá like ara wọn gan ọkùnrin yẹn máa sí obìnrin yẹn rọ̀ ni this is my husband adé orí mi lélẹ̀. are you telling understand Hey, this is my husband. Hi. Báwo ni ẹ̀gbọ́n? e wò, ẹ kẹ́mi sọ fún yín o. ṣé ṣé ilẹ̀ yìí máa wá bá nílé lẹ́kùnrin kan máa wá bá tó máa wá bá ìyàwó ẹ̀ tí èkó rẹ̀ ní ṣe kankan ẹ wò káyì máa ti ṣe ìlẹ̀ fún yín máa ti ṣe jákìlẹ̀ yes ajá mi jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bùtó ló ṣe máa jẹ bẹ́ẹ̀ ṣe máa dọ́gbọ́n nìyẹn ẹ̀yìn ẹ̀rọ máa ṣe lọ́bí yíba ìyọ́ lọ́bí lọ́bí yọ. you stop that. ẹ má pè mí jí mi kọ̀ọ̀kan mi jí mi tẹ́ bá jí mi jí mi kí ni gbogbo Excuse me. That's way to do. Hey, dear. So we'll see some other time, eh? Mami. Mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ Káyọ̀dé. Kí ló ń ṣẹlẹ̀? Kò yé mi nǹkan tó ń go on. Eh? Tí mi ò bá ríyàn tí mo rí me tí mo bá rí mo ṣe rí, orí mi and wú. Ìkòkò àṣà ṣẹlẹ̀ sí mi gbogbo ara mi á bá jíjẹ́ sẹ́mi á máa gbọ̀n wọ́n sọ wípé ọ̀rọ̀ ló jẹ́jẹ́ pẹ̀lú èèyàn kan káyọ̀dé. pẹ̀lú ta ni. pẹ̀lú ọmọ ọmọẹni náà. báwo ni mo ṣe fẹ́ mọ̀ báwo ni mo ṣe fẹ́ mẹ́ni tó ń sọ yìí. báwo ló ṣe ní mọ̀ abẹ́yẹ ọkùnrin kọ́ ni ẹ̀yẹ ọkùnrin kọ́ lọ́jọ́ kan yìí ni. mo gbọ́ ẹ. dókítà tí alọ́gbá lọ́dọ̀ yẹn ń kọ́ ṣé mo mọ̀ pé o ti fẹ́ dókítà rí ni. mo sọ fún ẹ o. ọ sọ fún mi o. mo dárúkọ ẹni tí mo ti fẹ́ rí fún ẹ o. ẹ ṣé mo wá mọ̀ pé dókítà yẹn ni. ẹ o nígbà tó gbé o béèrè píkṣọ ẹ mi ò dẹ̀ mọ̀ nígbà tẹ́mi náà àbí kí ló kàn mí àti ẹ̀. ọ̀dà nígbà tá a kúrò ń bẹ̀ ọ̀ ṣọ́padà sọ fún mi pé ẹni tó sọ fún mi pé o ti fẹ́ràn yẹn òun ni dókítà yẹn. mi mọ bó ṣe máa gbá ni o mi mọ bó ṣe máa gbá nígbà tó sí kankan láàrin mi àti ẹ̀ mọ́ mo yẹ kí wọ́n máa explain irú nǹkan bẹ́ẹ̀ kò sí nǹkan láàrin wa mọ́ náà wọ́n máa explain ni pé mo ti fẹ́yàn kan rí àbígbé àbígbé abákan ṣe nígbà tẹ́lẹ̀ ah. di nǹkan míì mi ò róbó mi mọ́ o mi ò lẹ́nìbọ̀dì mọ́ o èmi kọ́ mi mọ nǹkan kan nípa béèyàn kan ṣe yọ nǹkan nǹkan tó rí èmi gan rí. wọ́n embarrass mi kúrò. wọ́n embarrass mi kúrò mi bẹ́ẹ̀ táwọn ò bá embarrass mi wá ṣe wọ̀ jọba ni wọn bá ní space wà ṣe wọ wọn lè gbà wọn ṣe bí wọn wà kọ ni wọn lè bu àwọn lè ṣe ẹni ọ̀nà ẹ káyọ̀dé ẹni ẹgbẹ́ kó wọn embarrass ni wọn. ọ̀ sọ fún wọn nípa Stop touching me. Stop. Oh my God. Oh my God. Hello? Hello, can you hear me? I, I, I can't hear you at all. Kọ́bíyèsí ẹ́, ẹ ti ẹ̀gbá díẹ̀ lọ́wọ́ mi, ẹ̀gbá díẹ̀ ẹ́, bí ó ń ṣe yìí kò tẹ́ wa lọ́rùn, kò tẹ́ wa Doctor, Kabiyesi has been sick for some days now. Only I don't understand what they are doing. Please, are you coming or not? You are coming. Okay, okay. Kí lẹ ṣe bí? Kí lẹ ṣe bọ̀? Mo ní kí lẹ ṣe bí? Kí By the way, kí lẹ fún Kábíyèsí energy drink ni cause all need energy láti jẹ́ kára wọn wà pàpàdà torí gbogbo ìtẹ́ ń fún wọn jí bídìdì mídìmídì kò sí ìkọ̀kan kò sí positive result kankan tó fún wa láti. ọmọ ta fi ṣọ́ká bíyèsí ibo ló wà. ṣé ká wá sọ pé ojú ti ṣẹ̀ṣẹ̀ kábíyèsí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ara yín máa yá ara yín máa yá kábíyèsí ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀. ẹ wọ ibi ẹ wọ àdá síbi kankan o lè yàtọ̀ síbi kankan o lè yàtọ̀ síbi kankan. ṣe rí nǹkan tó òun lórí dálẹ̀ ah, ṣe rí nǹkan tó dálẹ̀. kábíyèsí kí ló ṣẹlẹ̀. kábíyèsí. it's not breathing again. kábíyèsí. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. sí i wo tó bá kọ̀ lógì á fọ̀ ní kọ̀rọ̀ ni. lóòótọ́ ni ọ̀kàrẹ̀. kàbíyèsí o. bó bá kọ̀ lógì á fọ̀ ní kọ̀rọ̀. kódà ẹlẹ́ni kọ́ bá rìn kó fẹsẹ̀ kọ́. Ah, kàbíyèsí ẹ̀yin kọ́ mi bá wí. bá a bá wa bẹ́ẹ̀ fọ̀ ní kọ̀rọ̀ tán ẹlẹ́ni kọ́ bá sùn kó má jí mọ́. bọ́bẹ̀ bọ́bẹ̀. kàbíyèsí ẹ̀yin kọ́ bá wí kàbíyèsí ẹ̀yin kò tó bẹ́ẹ̀. ẹ̀yin ẹ wá jókòó kábíyèsí ẹ dìbúlẹ̀ ẹ dìbúlẹ̀ ẹ dìbúlẹ̀. Ah, kábíyèsí ẹ má kábíyèsí ẹ̀yin kọ́ ni mò ń bá wí. Ah, kábíyèsí mi ò tó bẹ́ẹ̀. ò ah, tó wí ò tó wí látòní lọ ẹ̀yin àtàwọn olóyè rádaràdà yín tó kù mi ò fẹ́ lẹ́yìn kankan mọ́ láàfin. kábíyèsí ẹ dìbúlẹ̀ má ṣe tó báyìí kábíyèsí ẹ má kàbíyèsí ẹ má jẹ́ káyé ìwọ ṣòfò. ayé yìí ò lè ṣòfò níbi táwọn omidan mi wà ah. wọ́n ṣọ́ba lójú mi ni. o ṣe jàre bébí ah. mi. látòní lọ odò ló yé ọ̀tún nù. Ah. ṣé ó kọ́kọ́ jókòó sí àyè ọ̀tún ni àbí ó wà láyé. kàbíyèsí. adé mi mú òbí akin kọ́kọ́ try àyè ọ̀tún wò nínú. olóyè ọ̀tún ọ̀tún kábíyèsí ẹ má bínú sólóyè ọ̀tún. wá kàbíyèsí òsì ni látòní lọ. àṣìpa. kábíyèsí. yóò ah, gbọ́dọ̀ balógun. kábíyèsí o. ẹgbọ́n o àyè ìyálóde ò lè ṣòfò látòní ìyálóde wa ni. kábíyèsí o. ẹ rán mi létí oyè tó kù ṣe é rí pé kò sóyè tó kù mọ́ ṣe é rí pé ayé yín ò ṣòfò ilẹ̀kọ́rùn yẹn bọ́lẹ̀. kábíyèsí àìlẹ̀ ah kábíyèsí ah kábíyèsí ẹ má bínú. ẹ̀yin akíndánidání eléoyè tó bá mọ̀ kó ń tó bẹ́ẹ̀ kó jẹ́ ń tún rẹ́sẹ̀ láàfin ìsọ ẹ̀yẹ bọ́ta mọ́ni ẹ̀ bọ́ta. ṣé lórí burúkú ni ẹ ni obìnrin sí okó lẹ́kẹ̀ wà yẹn sọ́rùn wà á ṣe wèrè ní ẹ̀rìn ó dárí pọ̀ pé lẹ́kẹ̀ lẹ́ okó yẹn wà yẹn sọ́rùn tó ya wèrè ọgbẹ́ni kó ní ìgbà yẹn. mo máa láìkì yẹyìn rẹ yìí so nice. kí ló expect eighteen karat. fẹ́nu lọ àwọn kábíyèsí ni. All right. kí ni nǹkan gangan tẹ̀ ń bá kábíyèsí sọ látàárọ̀ kí lẹ̀ ń bá wọn sọ hmm. ah, àbí o. Ah. èmi ti ẹ̀ mọ̀ pé kò sí nǹkan tẹ́ bá bá kábíyèsí sọ tí wọn ò ní padà wá jíṣẹ́ fún wa. ìwọ mọ̀ ó mọ̀ pé kò sí kankan nu yín tí mo lè bá sọ̀rọ̀ àṣírí. èmi mọ̀ o mo mọ̀. kábíyèsí ó mà lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. kí ni gan ló tún fẹ́ bá wọn sọ eléyìí tẹ́sí bá wọn sọ láti inú ilé ńkan. kí ni problem wọlé dè iná fílẹ̀ ìjà kó sọ nǹkan tó fẹ́ sọ náà. a ah, ẹ̀ bá a bá ti sọ pé kí ni. ẹ ẹ ó tó ó tó ó tó má gba nǹkan tẹ́ jókòó tì lọ́wọ́ yín o tẹbí wọn ní wọn ń pò má gbogbo lẹ́nu jẹ́ kó sọ nǹkan tó fẹ́ sọ. kábíyèsí adé apẹ́ lórí o ìrùkẹ̀rẹ̀ adé ẹ̀pẹ́ lọ́wọ́ ẹ bá kó gbogbo wa jẹ̀pẹ́ ni kábíyèsí mo fẹ́ bí yín níbo lẹ ti rágbára tẹ́ ẹ ń lò àní tẹ́ ẹ ń lò tẹ́ fi ń bá gbogbo wa lò tó yẹ pé tẹ́ bá wà lórí èmi gan pàápàá ah àfi kí n bá tó bẹ̀ yín pé ah kábíyèsí ẹ sọ̀kalẹ̀ o ah kábíyèsí. àwọn kan ti sọ fún mi lára wa o bí àwọn wo mi ò dárúkọ ẹnì kọ́kọ́ o mi ò dárúkọ ẹnì kọ́kọ́ tí láì dé àti mo dúpọ̀ bá ti sọ̀rọ̀. oríṣiríṣi orí ẹ ò pé rárá orí ẹ kò pé kí lájọ sọ ṣé ojú kọ́tà kọjọ sọ lórí eré lásán. àbí o hm. ah, ẹ jẹ́ kí n san kankan fún gbogbo yín o bó jẹ́ kí kó fi àìsàn gbé yín kúrò ní pálásì yìí àbí kó gbé òkú yín jáde kó gbé ọlọ́wọ́ gbé jáde ń wò náà abájọ tó rí mi tẹ́lẹ̀ dà mí fi rọ̀ mọ́ pé kí n jọba àṣegbádùn tí ń gbà ní àṣùmọ orí lójú àlá ẹ ṣé pẹ̀lú ayé tí ń mọ̀ jẹ ni gbogbo ọ̀nà mo gbọ́dọ̀ dọ́ba yìí o torí pé bó bá kọlù yìí ń fọ̀rọ̀ ẹ̀kọ̀rọ̀ ni bọ́ládà. Mami. Mami. Mami. Ẹ káàárọ̀. A kú ojúmọ́. Yes ma. Ṣáàjì dada. Mami, ní gbogbo ọ̀nà, lábẹ́ bó ti wù kó rí, mo gbọ́dọ̀ jọba. Gbogbo ìgbádùn tí màá gba, òun ni mo ti rí. Ní ibo? Lójú àlà. Ah, ah. ah, ìwọ ọmọ yìí ní àárọ̀ kùtùkùtù ṣé n ta tún ra wọlé rè ẹ lórí ọ̀rọ̀ ọlọ́bàdé yìí ah, mo ní o jáwọ́ pọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́bàdé yìí. mi ò lè jáwọ́ bẹ́ẹ̀. Ah, ah, ó dáa náà eléyìí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan kí ni ká ṣe sí. ẹ bá ń pa. ó ní yọba ni kéde ó pọ̀ bá ni. ẹ bá ń pa. agbára mi ò gbé agbára mi ò ka n ò lè pọ̀ bá ìwọ ni o já mi lórí ọ̀rọ̀ ọlọ́bàdé. agbára yóò gbé kí n jọba ẹ ẹ fẹ́ tì mí lẹ́yìn ẹ má wọ̀ ní gbogbo ọ̀nà lásàpá mi báyìí tó jọba lì. wá ní ó dénú ǹdà náà ó dà wo ọkọ mi sórí dìgbì mi wà lẹ́yìn rẹ báyìí bí ike bó bá sì lọ́ba ìwú ọjẹ ọ̀jẹ̀ náà ni èmi ní mi fún mi o. ni. lọ́ọ̀rì fẹ́ yàwó. èmi èmi mm. èmi ò lè fẹ́ yàwó. ọ̀fẹ́ ọ̀fẹ́. àwọn fẹ́ yàwó bàbá ti náà lè fẹ́ yàwó èmi náà fọ́ ba. màámi màámi n ò fọ́ ba bí wọ́n bá ti fẹ́ yàwó èmi náà fọ́ ba kódà kó jọba òun náà ọmọ pé àpọ́nlé kan ò sí fọ́ba tí ò lò lórí mi fẹ́ yàwó ọ̀jọba bọ́ọ̀ bá ti fẹ́ yàwó èmi náà jọba. màámi ibi tẹ́ ẹ fẹ́ gbà yọ sí mi ní ìyàwó kí ló kọ obìnrin ní gbogbo nǹkan tá à ń sọ báyìí ọ̀rọ̀ obìnrin lẹ́túgbẹ̀wá àbí ó dáa máa jọba ẹ ẹ fẹ́ ẹ kọ. sórí nǹkan tí ó máa ń kọ èmi lóminú tó jẹ́ pé tí n bá ti rò ó máa ń disturb mind mi òun nìyẹn. òun ni kí ni ẹ tí ì sàn kankan ẹ kò sọ pé òun nìyẹn ẹ tí ṣàlàyé kankan. adé <laughs> bàbá <laughs> you see. Daddy, Everyone been looking pé mo disturb yín sir. Sister Fisayo ń béèrè yẹn wà ní big city room sir. Ah, Fisayo. Bẹ́ẹ̀ni sir. Ah, kò sọ me mi pé òun ń bọ̀ big city room. Bẹ́ẹ̀ni sir. It's okay. Yes, sir. Let me yọ sọ. Eh, ẹ Anamaba, jẹ́ kí n yọjú sí. Ah, Fisayo. Kí ló dé? Kí ló ṣe? Are you okay? I'm not okay, Daddy. Joko. Ah, you not okay. I'm not okay at all. she ló ṣẹlẹ̀ gan-an? Ṣàlàyé fún mi mo wá síbi láti wá lọ two weeks pẹ̀lú yín i'm not happy at all. ẹyin ọlọ́run ò ní jẹ́ rírú ẹ̀ káyọ̀dé ńkọ́. káyọ̀dé káyọ̀dé ló fi ìyà jẹ mí lọ́wọ́ báyìí. káyọ̀dé ń fi ìyà jẹ lọ́nà wo kí ló ṣẹlẹ̀. dadi a ti tó bí one month nísìnyí tí bá lọ sí anywhere bó jẹ́ ilé àbíta ọmọkùnrin kan máa appear sí mi tó máa ń disappear mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti ẹ̀bí ọkọ mi lè rí i pé ṣé òun máa ń rí ọmọkùnrin tó máa appear sí mi ó ní òun ò rí nǹkan kan àwọn èèyàn tó wà lára àwọn ìgbìmọ̀ sọ pé àwọn ò rẹ́ nísìn èmi nìkan ṣoṣo ni mò ń rẹ́ nìyí tó jẹ́ jẹ́ ìbànújẹ́ fún mi. ẹ ẹ ní sùúrù látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo lẹ ti gbé ìwà àtọkọ yìí kò sí ìgbésẹ̀ kan tí mo gbé ju wípé ọjọ́ kan tó tún ṣẹlẹ̀ mo sọ fọ́kọ mi wípé mi ò lè sunlé pé kó jẹ́ ká lọ bòtẹ́l òtẹ́ yẹn náà ti jẹ́ ká mọ̀ wípé ọkùnrin kan ló jẹ̀jẹ̀ pẹ̀lú èèyàn kan lórí mi ìyẹn ni mo fi mọ̀ wípé káyọ̀dé ló ń fìyà jẹ mí torí mo rò lọ síwájú mo rò lọ sẹ́yìn mi ò rọ́kùnrin kan láyé mi ju káyọ̀dé lọ dájú káyọ̀dé ló ń fìyà jẹ mí. dùnà wọn ní ọmọkùnrin kan jẹ̀jẹ̀ lórí tiẹ̀ pé ló wá ń fìyà jẹ ọfíìsì ayọ̀dún ọmọ ẹ àní bàbá dúró kí ni nǹkan tí wọ́n rò débi tó fi béèrè ìbéèrè pé kí ló máa ń kọ mí lóminú débi wípé tí n bá rò ó máa ń disturb mind mi. ohun tá à ń gbọ́ náà ni o àti ohun tá à ń rí àti wípé kò sí ẹ̀dá alààyè kan tí ò ní nǹkan tó máa ń kọ lóminú àti wípé mo ní kí n bí kí n lè fi ọgbọ́n yín ṣọgbọ́n nìyẹn jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe Ah, hmm. ṣé kó wá jẹ́ wípé èmi ni mò ń fi tèmi disturb lẹ́yìn ọmọ mi. Ah. how? báwo lè ṣe fi títí ń disturb ayé ti tèmi? ẹ bá mi sọ̀rọ̀. ẹ ra ma lágbára ọlọ́run ẹ pẹ́ fún wa iṣu ọmọ àdè jìnnà fún yín jẹ ṣé rí gbogbo ọdún tẹ bá lò láyé ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí. ẹ̀wù ẹ̀wù ní tẹ́ ẹ bá wá gan-an oníkẹ̀sí lálàyé. ẹ̀yin àgbà náà lè pálòwé pé ọmọdé òun ẹ̀kọ́ jẹ́ kó máa ra lọ́wọ́ ẹ bí mo ṣe ń wo ó ti ní àṣemáṣe kan tí mo ti ṣe sí sàkánìyìn léyìí tó dẹ̀ yọ ọmọ mi lẹ́nu tí ò jẹ́ kílé ayé ìrojú tílé ayé ò tòrò. ẹ ẹ ẹ dúró àṣemáṣe sọ́dọ̀ mi ní àyìn tí wọ́n ń darí ayé ọmọ yín láàmú ẹlẹ́dàá mi kọ̀ kì í ṣe lọ́dọ̀ mi ni kì í ṣe lọ́dọ̀ mi. Ah ọ̀dọ̀ yìí ni mà ǹjẹ́ rántí ojú mi mà. mo mọ̀ yín dáadáa mo mọ̀ ọ́ wọ́n bó ti wò mí orí mi pé o mo sì lẹ́bùn bí mo bá rí èèyàn lónìí bó bá di lẹ́yìn ogún ọdún ni wọ́n dà mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ dáadáa. ẹ ṣé mo dúpẹ́ ẹ ẹ ohun tí èmi ń rò ni pé kó má jẹ́ ọ̀rọ̀ tá a fi jẹ́wọ̀ tá a fi ṣàwàdà lọ́jọ́ kìíní ọ̀rọ̀ àwàdà ni. àwàdà. bóyá mo wọlé bọ̀ mo wọlé bọ̀ ibi àwọn ìlàdé ọ̀rọ̀ bù ṣe o. màmá ẹ ó kàn tún yà mí lẹ́nu pé ibi tẹ́ ẹ tún mú mi wá ó tún jẹ̀bi ìbẹ̀rù díẹ̀ fún mi ni màmá hmm? ṣé ẹ jọ̀ọ́ mà ẹ má bínú ṣó dá yín lójú pé tá a bá ṣe gbogbo ohun tẹ́ a fẹ́ ṣe ìtọ́ ìyàwó mi á finú ṣoyún á fẹ̀yìn gbọ́mọpọ̀ ẹ ẹ méje ọjọ́ méjì. irú ìbéèrè wo ni mo tún wá ń bi mí léèrè o ah, ah, eh, wọ́n fi hàn pé gbogbo wàhálà tá a ti ń ṣe bọ̀ látẹ̀yìn wa eh, kò tí ì sí àmì ìdánilójú pé n tó torí rẹ̀ dọ́dọ̀ mi ó ti di ṣíṣe. Ah, rárá o. Eh, ẹ ń gbà mí o. rárá mi ò tó bẹ́ẹ̀ nítorí ohun táwọn èèyàn ń sọ nìyí bóyá mo fi nǹkan ọmọkùnrin ni mo fi ṣòwò òun ló fi ló fi jẹ́ dandan fún mi pé sẹ́ẹ̀ mo ṣàgbọ́dọ̀ jọrọ wọn láyé. mo ti ti fún ọ wípé kó o fọkàn rẹ balẹ̀ o ti dé àárín ọ̀rọ̀ rẹ ti di ṣíṣe gbogbo wàhálà tá a ti ń bá bọ̀ látẹ̀yìn wa ó yẹ kó o ti fọkàn balẹ̀ pé o ti dán lọ́mọ láyé pẹ̀lú gbogbo wàhálà yìí bá a sì ti ń ṣe bọ̀ láti iye àtẹ̀yìnwá ibi adé òun náà ló pín ìrìn àjò ibi tí mo sì mú ọwọ́ yìí nìsín èmi kọ́ ni mo ṣiṣẹ́ bíi tàtẹ̀yìnwá ìwọ ló ṣiṣẹ́ rẹ̀ èmi bí ti ma èmi o kí ni mo fẹ́ ṣe bí. wọ́n ṣàlàyé ní tó ń ṣe fún ọkọ nira. ó rí bó lójú ó sì ríran ìyá mi ló ń wò. Hmm. ìyá mi àpọ̀mọ́ má jàbọ́. ó wá bá wọn sọ̀rọ̀ báyìí ó bá wọn dá má jẹun wípé ọmọ tó o fẹ́ bí yìí o tó o ti bí yìí o tó rọ́mọ òun ti dé báyìí bó bá ti bí tán o nǹkan báyìí ń lò yọ̀ǹda fáwọn ìyá mi. ẹ̀yin ìyá mi àpọ̀nmọ́ máa jàbọ́ ṣé rí tí mo bá ti lè fi jẹ́ tí mo di ọlọ́mọ láyé tíyàwó mi finú ṣoyún tó fẹ̀yìn gbọ́mọ máa ra rice máa ra ẹ̀wà máa ra èlùbọ́ ṣé rí máa ṣe pábánbárì ẹ̀ máa fi one mi one million. ṣé tí bá gbọ́ orúkúkú lẹ́nu ọmọ ah. ṣá gbogbo eyín rẹ̀ lẹ̀lẹ̀ ni. one million ni mo fẹ́ sọ. rírà ni. kò tó o ah. kò máa fi tú. ṣé nǹkan mọ̀ ṣe ọ́. ẹ má bínú. ọ̀rọ̀ rẹ̀ sì ọ̀rọ̀ ẹ̀wà ọ̀ṣẹ̀ ti gàrí kun. Ah, mi ò mọ̀ pé mo ò mí ti. ọ̀pọ̀ ni o ọ̀gbádùn ara ò ní làákàyè à ń gé ọlọ́wọ́ tún bọ̀ ọ̀ka. àní kó o báwọn ìyá mi dá májẹ̀mú gidi gbòógì tí wọ́n ó ṣe tẹ́rù ọbọ̀ táyà rẹ̀ ó jà. ẹ jọba bí irú má jẹ̀bù. ibà ọba sì bí mi léèrè yún ọ bá wọn dá má jẹun pé ọmọ tí ń bọ̀ tó ti dé yìí o bó bá ti dé o bíi gbọ́mọ bá ti délé ayé bó bá ti pógún ọdún bíi kí wò ó ṣánkú èwo nígbẹ èwo nígbẹ ìyẹn pọ̀ yún pọ̀ ah. ẹ bóyá kọ́ mọ òun tó bá ti ń dẹni obìnrin tí ó bí tí ó lọ́kọ tí ó sì mọ bímọ bóyá wọ́n bá ti ń bí kìnní tó bá fẹ́ bí kejì báyìí kó náà ṣọ́kú. Ah, kò wá sáǹfààní kankan pé mo bímọ. ẹ bó sì ti bímọ lẹ̀ fún wa. Ah, ẹ má jà àtúnṣe yẹn jọ yẹn náà le yẹn náà le. ẹ dáa náà fẹnu rẹ wí fáwọn ìyá pé ńgbà tọmọbìnrin tó bá ti dẹni ọkùnrin tó tó lọ́kọ bóyá kò kúkú yọ̀ǹda rẹ̀ fáwọn ìyá mi kí wọ́n fi ṣaya ìyẹn ìyẹn rọjò mo gbà yẹn. ìyẹn tẹ́ lọ́rùn. aa ah, ó tẹ́ mi lọ́rùn. grandma ẹ náà yù. mo ń bọ̀ o mo ń bọ̀ Bándélé mo ń bọ̀. Ah! olórí ire mọ̀ lọ́mọ yìí o ó ṣe wá jẹ́ lásìkò tó o bá àwọn ìyá mi dá má jẹ̀mú pé ó yọ̀ǹda ọmọ yìí láti fi ṣaya fáwọn ìyá mi ńlọmọ ìwà pè mí ìkan lára àwọn ọmọ ọmọ mi òun ló pè mí o. ìyá ọmọkùnrin sì ni ah. Ah, òkú oríire Bándélé ó dà níbi adédúró yìí nígbà tí ìyún ti tẹ ọ lọ́rùn mm. ọ wà á wí fáwọn ìyá mi fẹnu ara rẹ wí pé èmi o ọ̀dà akọ rẹ lágbájá o nǹkan báyìí ni wọ́n ṣe fẹ́yìn ìyá. ọ̀dà ẹ̀yin ìyá mi àpọ̀nmọ́ má jàbọ́ èmi Olúgbénga tíyàwó mi bá ti finú ṣoyún tó fẹ̀yìn gbọ́mọ pọ̀n tó bímọ gọ́gẹ́ bí màmá ṣe sọ pọ́mọ obìnrin tó bá dẹni ọkùnrin tó tó lé ọkọ lọ mo máa yọ̀ǹda ẹ̀fẹ́ yìí ìyá láti fi ṣàyà. ló bá tán. dẹ́dí. wọ́n rí rẹ̀ pé ó. àákìlì ń tọ́ bí mi màmá ṣe bẹ̀rẹ̀ ni ọ̀pọ̀lú pàápàá ẹ̀gbọ́n ọ̀pọ̀ àpọ̀lú ọ̀rọ̀ bàǹtàbàǹtà ń lọ pè lọ́wọ́ àwàdà. ayé ọmọ rẹ ṣẹ̀ṣẹ̀ sí dàrú ni o kódà kẹ bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ múra àti bẹ̀rẹ̀ ni yóò dàrú kọjá lọ́wọ́ arábìnrin ṣé o ti ee lọ́kọ bàbá rẹ nìkan títí ń pera rẹ̀ lọ́kọ rẹ ọ̀yọ́ aṣọ fún kọ́lá rẹ̀ wáyàwó tiẹ̀ síwájú ọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ abẹ́ òrùlé tá a wà gan ní gbé bẹ́ẹ̀ ni abẹ́ òrùlé ìlọ́kọ rẹ wà ẹ ọ̀yọ́ sọ fún <laughs> ẹgbẹ́ rẹ̀ ọ̀rí fún. ẹ̀mí ẹ̀gbọ́n. àbí bẹ́ẹ̀ ló jẹ́. dádì ah. ọkọ ìgógó nìyí. Ah! Ah! wọ́n sọ ọ ìníyàwó dànsáàkì rẹ ọkọ mi èso máa lè àpò oríire ọkọ àmójúbà. wo ìyàwó rẹ ní wọlé wá. wọ́. Hmm. ọkọ rẹ rèé o. dadi. wo ọkọ rẹ rèé ẹni tó fẹ́ rèé. nani this can be a man kí ló ṣẹlẹ̀ níbẹ̀ for God's sake. lórí ah, ọkọ rẹ rèé ẹni tó fẹ́ rèé tọ́ọ̀bì gbogbo ọmọ inú rẹ fún pátá ẹ wàá jọ lọ ra yín gbọ́ tuntun. dadi this is not possible dadi i can't do this what is going on for God's sake can't do this go. ọlọ́pàá go. nítorí kí ló but ṣe. ẹ I'll go. I'll go. I'll go I'll go. Titi, ọgọ́ ọgọ́ ọgọ́ ọgọ́ títí láìpẹ́ nù ọgọ́ nù àwọn Ah, ọ wí fọmọ rẹ. Daddy say something. They you. you? What dèbò òdì lọ́kọ rẹ. Daddy ṣàlè Um, Fisayo, go and hug him. I said go and hug him. Baby, bèbè bèbè ìgbòho ní sòrò mo ti ní sòrò mo ti understand daddy mo ti understand daddy so go and hug him go and hug him oh. go and hug him go and hug him go and hug him. Daddy I can't do this you must say oh God no. Ah! Ah! Kí ló dé? Ọkọ mi, kí ló ń lọ? Ayọ̀lá, àwọ̀yá.

èmi àbọ̀dè fún ọ kí ni yín fi ṣe lọ́mọ tó ṣe pé nígbà wọlé wá ṣe ni inú mi dùn wípé ìyàwó rẹ wọlé dé wẹ́rẹ́ níwà gbàbọ̀dè fún ọ orí mi náà kọ àbọ̀dè. ẹ wo màmí èmi ò lè fẹ́ o torí àbìlú wà lára ah! ẹ. mo ṣe ní o mo rò yín bọ̀ rẹ́ ah! ìyàwó rẹ ni obìnrin ọmọkọ fẹ́ mo dá lójú ó fẹ́ ni. ẹ̀dẹ̀ náà gbàbọ̀dè fún mi. mo gbà ẹ̀ gbàdélé gbàdélé àbílù. ìwọ arákùnrin ohun tó fẹ́ fi sọ fún mi rè o fẹ́ fi fi ṣú olóore mi àbí ah! ìwé àtọmọ rẹ ṣọ́ọ́dí tó dálẹ̀ wo ọjọ́ márùn-ún péré mo fún ọ sórí orí rẹ tó gbé kárí nǹkan ló fi ru ẹrù ọmọ rẹ wá bá nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó bó o bá kọ̀ bó o bá ṣe láàrin ọjọ́ márùn-ún ah! òkú lẹ́lẹ́jà àtà ìwọ fúnra rẹ ọ̀dẹ̀ nílẹ̀ ọmọ rẹ òun yóò wá ya wèrè bó bá tún ya wèrè ọ̀hún tán wọ́n tún fẹ́. Mo. Dáàdì ti ń bọ̀. Ẹ rà sọ. Ìjàre. Ẹ rà sọ. Ẹ ẹ ẹ Fisayo. Dáàdì. Ẹ bọ̀ síbí. <sighs> ẹ ẹ dúró ṣé ikú mọ̀ pé mi ni bàbá ẹ. bẹ́ẹ̀ ni dáàdi. kí ni ikọ̀ àbẹ̀lẹ̀ tó wà lára ẹ jẹ́wọ́ fún mi o èmi ni bàbá ẹ o ó dẹ̀ mọ̀ pé mi ò lè ṣí ẹ lọ́nà ìwọ èmi àtọkọ ẹ lájọ wà ń bí kí n lè padà lọ bá màmá ẹ jẹ́wọ́ fún mi kí ni ikọ̀ àbẹ̀lẹ̀ tó wà lára ẹ. dáàdi kò sí nǹkan àbẹ̀lẹ̀ kankan lára mi Christ the pastor fún mi pé kó máa wà lára mi ní gbogbo ìgbà òun nìkan ni mo lè rántí pé mo fi sínú short tí mo wọ̀ sábẹ́ gáàhùn mi yìí òun nìkan ni òun náà dẹ̀ ló wà lọ́wọ́ mi yìí. ẹ máa gbọ́ kàtìkàtì tó ń sọ tàbí ń bẹ sọ̀rọ̀ cross ṣé tẹ̀yọ̀ bá dẹ́jà ṣàpọ́nbí kì í ṣe lẹ́lẹ́nà létí tó o bá lóṣòdì tó o dẹ́kun bọ̀ wà á rí kírọ́ọ̀sì wà á máa ṣàbáyé ni tó o bá ra bí nìwọ̀n á dàṣẹ lẹ́yọkan ó ṣeé ṣe kí káyọ̀dé ti mú ẹ jáde mo mọ̀ pé jealous hmm, hmm, hmm. mo mọ̀ pé jealous ibi tó o bá mú lọ tẹ́ ẹ bá jọ lọ bóyá à Eh, ọkùnrin tọkùnrin bá dì mọ́ ẹ bóyá ojú ẹ máa ṣáná so wọ́n ti ṣe nǹkan fún yín débi wípé tọkùnrin bá dì mọ́ ẹ ara àmì iná àbí nǹkan jẹ́ wọ́n fẹ́ mi. mi dáàdi mi lókè mi lẹ́yìn ọ̀run mi. dáàdi a lọ sí anywhere a lọ síbi kankan kò síbi tèmi àti ẹjọ lọ mi lè múyàwó mi lọ sí anywhere mi ò lè múyàwó mi lọ sí anywhere àbí àjọ lọ bí kankan lóòótọ́ mo lè jowó nítorí mo nífẹ̀ẹ́ ìyàwó ó tó mú lọ́wọ́ tó jẹ́ cross yìí gan èmi gan ni mo fẹ́ rán létí láàárọ̀ ìpè ṣe bí o ní pásítọ̀ ni kò máa dì mọ́ra èmi ni mo fẹ́ rán létí. ẹ ẹ káyọ̀dé má fi nù mí mú wọn jẹ wo àdúrà kan pàtàkì mo fẹ́ gbà fún ẹ àwọn òbí ò ní fojú sunkún. àmì mi ní fojú sunkún ìyàwó mi náà. Ah, ah, àmì o nítorí ẹ ní kẹ́ ẹ ṣe jẹ́wọ́ fún mi gbogbo tó bá wà mẹ́ àgbàlagbà ni mí ṣé orí irun orí mi tó funfun yìí mi ò da ìlú bọ́ sí ojú mi tó lẹ̀ pọ́n yìí kì í ṣe àpọ́nà ìrírí ayé ni jẹ́wọ́ fún mi tíyàwó ẹ̀ ò bá lè jẹ́wọ́ ìwọ jẹ́wọ́ fún mi. ṣé kí n sòótọ́ fún yín. bẹ́tà. dàdí hmm? a ò lọ bí kankan kò sẹ́ni tá a gbàgbọ́ first time tí màá wá sí irú ibi tẹ́ ẹ mú wa wá èrè wọn ló sáré pè mí tí mo fi bọ̀ first time tí màá wá sí irú ibi rèé mi ò understand dàdí a ò lọ bí kankan. kò sí wàhálà ṣé ẹ rí i pé mi ò bá ń jà aláàtìṣe mi á ara ẹ ẹ wọ́n ní mọ́tò. Ah mo ní mọ́tò ẹ̀fà náà lọ́dún kankan èmi tẹ̀ ẹ̀dẹ̀ kan náà mo mọ̀ pọ́n lọ́wọ́ apàṣírí ẹ̀ àdàbí àdàbí tí n bá ṣe bí sí yàn. níṣó. ẹlẹ́yàwó ẹ̀rọ tí ojú yìí wọn ò dojú ìmọ̀ o wọn ò dojú ìmọ̀ rárá. ó ti pẹ́. Mm. ọ̀dà kí lẹ fẹ́ kí n ṣe fún yín. ṣé rí ìyá wa mm-hmm. ẹ ṣe púpọ̀ ṣé rí àwọn méjèèjì ọmọ àgbàláwa náà ṣé rí ẹ dá ojú ẹ̀ mọ́ ẹ dá mọ́ ìyá wa lè jẹ́ yóò dáa fún ọ orí rẹ̀ kàn kì àmọ́ síbẹ̀ náà kí ni tí mo lè ṣe fún yín gan-an náà. ẹ ṣe ìyá ṣe rí àwọn kan náà ń fi kúnlẹ̀ mi kiri hmm. wọ́n láwọn máa pa mí àwọn máa pa ọmọ mi àwọn tún máa pa ìran mi pàápàá. àwọn wo ní ìfikú lé ọ kiri àbí kìí sọmọ mi lọ pera rẹ bẹ́ẹ̀ ni ìyá. àwọn wo ni wàá fi kú lé ọmọ mi kiri. jọ mi lójú o. kí ni ìwọ wá ṣe fún ọ tí wọ́n fi ń fi kú lé ọ kiri. Hmm. Ah, ẹ má wojú ara yín hmm. ṣé ẹ rí ẹni tí ò bá wẹni bí èèyàn bá kú tán èèyàn ń fara pamọ́ fún o kí ni n tó ṣẹlẹ̀ gan-an gan-an. ẹ wo ìyá ojú ọmọ pọ́n mi gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ̀yin náà dẹ̀ mọ wàhálà tó wà ní pé à ń sáré pé à ń wàgbọ̀n kiri ibi eré sísá yìí ẹ wo wọ́n sáré jẹ́jẹ́ ẹ̀yin bí ẹ̀jẹ̀ yìí ló ti fàrọ̀ oníkúdé lé gbogbo ẹ̀ ti sú mi ẹ gbà mí ìyá ẹ̀jẹ̀ wọ̀nyí gà jù fún mi. Mm kódà ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ ń lọ àmọ́ jẹ́ àmú báyìí ìyàwó rẹ̀ ń kọ́. Ah, ìyàwó mi ti kú láti bí ọdún kẹẹ̀ẹ́dógún sẹ́yìn. Hmm. kí ló dùn àwọn fọ̀ọ́rùn kẹ́ ẹ ọ̀dà náà jẹ́ àtúnmù báyìí sọ mẹ̀kọ́ fọ́. ẹ̀kọ́ tútù. ní fífọ́ tààràtààrà ni o kì í ṣe délé ìbò o. tẹ́ bá ti kó mi ìyá má ṣe. bẹ́ẹ̀ni. ọ̀dà ní fún ọ ní kinní kan ọ fi fọ́kọ̀ mu bọ́ bá ti fọ́kọ̀ tán tọ́ ọ gbé mu tán ibi tó o bá ti gbé e mu ibẹ̀ náà lọ sùn sí o bó bá wá di lóòrọ̀ ọ̀la ó wàá padà wá ohun tó o bá rí ó wàá jábọ̀ fún mi. kò jù báyìí lọ. kò jù náà lọ kò jù báwọn lọ. ẹ ṣe mo dúpẹ́ ẹ káàbọ̀ náà ti sọ fún mi pé tá a bá dé àyìn ọ̀rọ̀ yìí tutù olùdùtù. ìyá ẹ má bínú bó kéré ẹ ah. bá mi fọwọ́ délé. Ah. ọmọ mi bó bá di lóòrọ̀ ọ̀la bó o bá wá jábọ̀ fún mi àbọ̀ tó o bá wá jẹ́ òní ọ̀sán bóyá òun gbowó lọ́wọ́ rẹ̀ àbí ìrìn ẹ ṣe ìyá àmọ́ kí ní tẹ́lẹ̀ fẹ́ fún mi ká fi fọ́kọ̀ mi. ń fún ọ. ẹ ṣe ìwé ya. bẹ́ẹ̀ ti débí o kò sí ikú kankan tí ó pa ọ́. ǹbàjọ́ ǹbàyọ̀. òyìnbó pẹ́ẹ́pẹ́ẹ́ olójú yóró yóró. ẹ̀lẹ́ ẹ̀ káàbọ̀ ẹ̀ káàbọ̀. ṣọ́ọ̀bù mo dẹ̀ lọ ní yàrá padà ìgbà tí màá fún wa lára ẹni mo gbà pàwọn tí ò ṣe é gbé ẹjẹ bá mi wò wọ́n. ẹjẹ bá mi wò wọ́n. bẹ́ẹ̀ wọ̀ mí ìwọ ti dá mi dáàdì dáàdì. what's going on ma kí ló ṣe lọ. dáàdì ti kú. smart. dáàdì ti kú. smart. ṣe ló kọ́ tó ń kí ẹ fọ́ tó máa burúkú ni olóyè orúkọ àlèlè kí ìwọ dúró náà kí ni a ṣẹlẹ̀. àwọn tó nílé yìí nǹkan. kí ni ìwọ ń wá àwọn tó ní ilé fo tí ìwà ń bà nílé tó fàìn báyìí tí kàlàrà ń ka ṣìf kó nà ju dúdú àtúnbà níbí báyìí òun aṣàtẹ̀dà àti òtútẹ̀nùbọ̀kọ́tà dan yiska ni wannan kí ló ṣẹlẹ̀. gẹ́gẹ́ bí àdírẹ́sì tí màá mi fún mi mo débẹ̀ wọ́n jẹ́ kí n mọ̀ pé bàbá tó nílé ti kú. a ní àwọn tó nílé ìkọ́ a ní wọ́n sí ilé má ṣe ẹ̀rù bà mí rárá tó o bá jẹ́ kí ló bìrì màá sọ ẹ́ kí táyà. wáyé wọlé mo gbé bọ́ọ̀dì fún olóògùn kà. èmi fura pé olóògùn ni ẹ tí kò bá rí bẹ́ẹ̀ ni ìwé kò ní wá sí ilé tó fà ẹ́ kí ìwọ tẹnugbogbo ta kò tún wá kò kíní dúdú sójú lásán gọ̀ọ̀gọ̀ kai madam sọ wípé àwọn ń lọ sí orí òkò orí òkò mi orí òkò bàbá tẹnugbogbo ta ina zuwa no mò ń kai ó tún dilẹ̀kùn mú ìlú fàwọ̀yà fàwọ̀yà fàwọ̀yà fàwọ̀yà fàwọ̀yà fàwọ̀yà fàwọ̀yà fàwọ̀yà ìwà burúkú kò máa lè rìn. gbogbo ogun tó ń jà mí ní kọ̀kọ̀ àtẹ̀yí tó ń jà mí lábẹ́nú Èdùmàrè gbẹ̀mí lẹ́kẹ̀ dòdò wọn ó tó di pé yóò bà mí láyé jẹ́ gbogbo ogun tó ń jà mí kọ̀kọ̀ àtẹ̀yí tó ń jà mí lábẹ́nú Èdùmàrè gbẹ̀mí lẹ́kẹ̀ dòdò wọn ó tó di pé wọn ó bà mí láyé jẹ́. Jésù lórúkọ Jésù àní gbogbo ogun tó bá wà lórí òkè a ò fọwọ́ níṣẹ́ ó yá ṣẹ́ wọlé gbogbo ogun tó bá wà lórí òkè ó yá ṣẹ́ wọlé a Jésù. praise the lord. hallelujah. balakẹ́ hallelujah. hallelujah. jẹ́ jẹ́ mọ̀ pé. láìsí ìgbàgbọ́ a kò lè rí ohunkóhun gbà. bíbélì wí pé gbogbo nǹkan tá a bá fẹ́ gbà pẹ́láta nípa ìtúsílẹ̀ nípa ìdáǹdè ó gbọ́dọ̀ wá láti ìgbàgbọ́ alágbóhùn àdúrà sókè bàbá gbogbo ogun tó ń bá ayé mi jagun olúwa ṣe é. gbàdúrà lórúkọ Jésù. lórúkọ Jésù ayérayé ọlọ́run jẹrẹ bẹ́ẹ̀ bàbá ah arákùnrin láti bó sà ah, kí ló ṣẹlẹ̀ ẹ̀yin náà darapọ̀ mọ́ wa. mi ò bá wọn nọ́rọ̀ hmm. mi ò bá nọ́rọ̀ wo mo ti délé bàbá ẹ ìgbà tí mo débẹ̀ náà jẹ́ mọ̀ pé bàbá ti kú láti bẹ̀rẹ̀ ti júwe lẹ́yìn fún mi ìgbà tí mo délé yín náà jẹ́ mọ̀ pé bílẹ̀ wà ó yá mọ̀ bọ̀ mo fẹ́ bọ́ sọ̀rọ̀. ẹ wo ẹ wo ẹ sà ẹ sà ẹni yẹn rí o ẹni tá a sọ yẹn ó rí o ó ní yóò. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé orí òkè fa ìdètú láwàyé tí ọlọ́run ọba ti ń jagun tó ti ń ṣẹ́gun ẹ bá fi ara balẹ̀ kẹjọ́ ìwà lórí òkè yìí kí ọlọ́run lè bá tú ìdè yín sílẹ̀. mi ò bá wọn nọ́rọ̀ ntí ẹ ìyàwó mi mo bá nọ́rọ̀ ohun tó ń gbénu ọ mo fẹ́ mọ̀ bọ́ síbi. gbọ́ arákùnrin bíbélì wípé ṣé mm. olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dọ́ sínú nítorí tó fi díẹ̀ sọ́dọ̀ sórí ọ̀pọ̀ ó sì gbé kalẹ̀ lórí ìṣòro mi tani yóò gbọ́dọ̀ pẹ̀lú wa lọ tàbí tani yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹ̀tọ́ ní ẹ̀wọ́ nílá àti ẹ̀yà fọ́fọ́ ẹ̀tọ́ tó gbé ọkọ rẹ̀ sókè sí ẹ̀tọ́ olúwa ń bá wí. Praise the Lord! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah! Thank you, Jesus. Glory be to God. Hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. mo ní mi ò lè wá ní ìsìn nígbà tí ìṣe pé ti ń dùn ẹ mo ní mò ń wá ọmọ mi mi ò tí ì rí mi ò lè wá mi ò lè wá o mo ti káì. mama mama mama mama mama mama o mama mama mama mama kíyèsí mama yìí. kò sí mi o. mama ẹ jẹ́ gbàdúrà pé gbogbo ogun tó ti fi ayé ọlọ́kùnrin dán láti gbà tó ti wà ní kékeré wọ́n oh, máa jáde lórúkọ Jésù ẹ gbàdúrà. Yeah, dákun. màmá ẹ dákun ẹ bá. tani kí n bá yín pè báyìí. ọlọ́mọ mi. ẹ wo màmá tẹ́ ẹ bá lójú tì ojú ń ti àwa. Ah. fúnpọ̀ tẹ tún wà ìdán amọ̀ ká tó délé ẹ̀kì ìsèwádìí wúrẹ́ tàbí kẹ́ ẹ sọ adadí ẹ. Ah. ẹ̀yin àtọmọ yín ẹ ti dàlú ẹ ti bàlú ìjẹ́ ah. gbogbo ládàrá dá òṣì tọmọ yín ṣe ìṣẹ̀lẹ̀ tìlẹ̀ ìlẹ̀ tẹ̀lẹ̀ ìlẹ̀ tẹ̀lẹ̀ báyìí tẹ́ ẹ bá lójú tì àwọn ojú tí wà lára yín ẹ òsì tẹ́ ń ṣe iye ọlọ́run á padà bí ọlọ́run á bí àmọ́ ọlọ́run ti fi wá ṣe gàrí tíra yín tó bá jẹ́ pé àkọjá ní ìsìnkú àbí tẹ̀ bá ṣe wọ̀n ẹ́ sínú. bọ̀dá ẹ máa ní sùúrù ẹ ṣẹ̀dá rí ipò tí wọ́n wà báyìí bó tiẹ̀ jẹ́ pé tán bá kú tán kò sára àdúgbò kan báyìí tó máa wá síbi òkun wọn àmọ́ kò yẹ kẹ́ ẹ tójú wọn máa sọ gbélé yìí. àwọn sọ bá o kì í ṣẹjọ́ mi kò lè yé yín o. wọ́n máa gbà fún wa a kúkú máa rí ṣe ẹ a ní jẹ̀bi ṣe ẹ dùn ẹ aṣíwájú aṣíwájú ẹ mọ̀ sí ń wò mí ràn ẹ dẹ̀ wò mí títí títí tí tí gbogbo nǹkan mi sì bàjẹ́ lójú ayé mi. orí ẹ ò ní jẹ́ kó kó bàjẹ́. Ah ẹ̀ṣẹ̀ ẹ̀dá ẹ̀ ò ní jẹ́ kó bàjẹ́. <sighs> aṣíwájú kò dáa bẹ́ẹ̀ ẹ má mú mi ṣeré nígbà tí ì ṣe pé ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ọmọ méjì ni mo bí obìnrin bí mo ṣe la ojú mi sílẹ̀ rèé tí àwọn méjèèjì sì fò ṣánlẹ̀ tí wọ́n kú àwọn méjèèjì fọ ọmọ sáyé wọ́n fi márùn sílẹ̀ fún mi nínú ọmọ márùn tí wọ́n fi lẹ̀ mélòó ló kú báyìí méjì péré ló máa kú mẹ́ta náà tún ti fò ṣọlẹ̀ tí wọ́n ti kú ẹ wá ṣe tán ẹ̀mí nǹkan mi ò bàjẹ́ ṣé kò ti bàjẹ́ báyìí kí ló kù. o ò mọ ipò tó ń dùn ni o ò mọ ipò tó ń lọ ni tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò bá ṣẹlẹ̀ báwo ló ṣe fẹ́ mú ẹ̀ lákan ni. Mm. ẹ mo mọ ah, àmọ́ aṣíwájú ṣé ẹ rí ní ìkórè tàtà dé ẹ rí àwọn ọmọ méjèèjì tó kù fún mi yìí mi ò fẹ́ kí nǹkan kan ó ṣe wọ́n bíi ti wò. tí nǹkan kan ò bá ti ṣe àwọn méjèèjì eh. nǹkan á ṣe o. mo mọ̀ ó yé mi débẹ̀ àmọ́ ní ìhà tèmi àti yín kọ síra èmi mọ̀ pé ó ní ntẹ́ lè bá mi ṣe tí nǹkan ò ní ṣe àwọn ọmọ méjèèjì tí ò sì ní ṣe mí náà lè dá sí a á sọ ẹ̀mí ẹ̀rọ ni o síbo àwọn ọmọ méjèèjì tó kù yẹn ìkọ́nù wọn la máa sọ ẹ̀mí ẹ̀rọ sí kò dẹ̀ gbọ́dọ̀ kúrò láyìíká ẹ̀ gbogbo nǹkan tó bá ti fẹ́ ló máa ṣe fún un gbogbo nǹkan tó bá ti béèrè ló máa fún un kódà nǹkan tẹ́tí ò gbọ́dọ̀ gbọ́ tó bá lóun fẹ́ ó máa ṣe. bí kí ni ẹ kódà kò burú kò burú fara mu ẹ ṣeun ó kù kí tó ní. máa fi nǹkan kan ránṣẹ́ sí ẹ inú èkúrú ló máa pò mọ́ tó bá ti jẹ́ hmm, ó parí ó wà máa gbé kọ́rin kése inú èkúrú inú èkúrú aṣíwájú hmm, ó ti di ṣíṣe yóò jọ ọ ṣe tó bá ti jẹ́ ó ti di ṣíṣe. <laughs> káàbọ̀ káàbọ̀ káàbọ̀ ọkọ mi ṣe dáadáa ló dé gbọ́ndẹ́lẹ́ olówó orí mi ọmọ olóde ńlá ọmọ abisa àsùntọrọ fàlàdé ọmọ èjì wọlé ọmọ alágogo jẹ <laughs> ojú rẹ rèé bẹ́ẹ̀ni ma ọkọ mi ah. ah, ah. mi yóò jìnnà sí mi pọ̀ bí ìbá ṣe pé mo wá ránṣẹ́ sí ọ pé kó yọjú sí mi báyìí ó fi hàn pé ọkàn mi gan etí ẹ̀ fà ọ́ rárá. rárá màmí ìgbà gbogbo lọkàn mi máa ń wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ tún ṣe wá pè mí ó dùn mọ́ mi inú láti wá síbi ẹ wo màmí bí mo ṣe ń bọ̀ ibi ló ń pa mí bọ̀ ibi ibi ló ń pa mí bọ̀ mo wá ní kí n kọ́kọ́ délé náà kó tó di pé màá lọ sí junction torí junction lọ́dọ̀ yín mo mọ̀ wípé olóúnjẹ kan wà ń bẹ̀ tó ń jẹ máa ń dùn. Ah, ah. èèwọ̀ tó ń bọ̀ nínú ilé ara rẹ̀ ọ̀wá ń fọkàn sí pé ọlọ́rin ra ń jẹjẹ níta ah, nígbà mo mọ̀ pé ń bọ̀ tí mo ti wọ ilé ìdáná láti dájí tí mo ti ṣe wàhálà tí mo dáná oúnjẹ ẹlẹ́dìí ọ̀ mo ti dáná ẹlẹ́dìí mm. ọ̀. Ah, ah. ẹ̀yin dáná ẹ dúró náà irú oúnjẹ wo lẹ sì dì mí. ìkúrú ah, ni o yìí sì ń gbóná lálálá báyìí. ìkúrú eh. máa mi oúnjẹ arúgbó lè kúrú mi ò lè jẹ kúrú mi ò lè jẹ kúrú oúnjẹ arúgbó ni. báńdélé oúnjẹ mi ti wá do oúnjẹ arúgbó báyìí tó lè jẹ eh? láti dàjí mo ti jí tí mo ti ṣe wàhálà oúnjẹ ìlẹ́dìí ó wá pọ́njẹ mi lóúnjẹ arúgbó ó sì fẹ́ kí inú mi ó dùn. bàbí bàbí ó dẹ̀ má bínú ẹ má bínú ẹ má bínú ṣe bẹ́ẹ̀ kúrú lẹ̀sẹ̀. ikú ni. ẹ̀yin lẹ́dẹ̀ sí. tí àmì mo ṣe. ẹ ẹ lọ gbé wá máa jẹ kódà máa tún labọ sí wàhálà ẹ lọ gbé wá àwọn ah, káàrí ọkọ mi o ṣe lẹnu bọ nígbì káàdì káàrí ọkọ mi. Eh, a ti ṣe wàhálà wàhálà wàhálà torí ìkíni. màmá nǹkan ti bàyá yìí tí ìyá ìfi lè sọ nǹkan báyìí fún wa bá a ti dọ́gbẹ́rì tó yìí àmọ́ màmá tọmọ yín bá sọ pé òun fẹ́ pa wá ẹ̀ tún tì lẹ́yìn láti pa wá wo kó o tó lè pa kó o tó pè mí mo ti já. wọ́n ṣe bá a. màmá tó bá ti pa ẹkú síbẹ̀ yẹn sìn àwọn máa kà ní oyún. ẹ wọ́n ṣe bá a. ẹ dákun. Mommy, hey, eh. ah ah help me, baby. Pastor, kò yé mi rárá ní ìgbà míì ṣe ló kà máa ṣe mí bíi etí jà kiri àní ó máa ṣe mí bíi etí kí n máa wẹ̀ gbogbo bó ṣe máa ń ṣe mí ó ní pé kí n ṣáà máa dáràn káàkiri kí n máa fàjọ pásítọ̀ kò mi rárá ni wọ́n da ọ̀nà mi rú ni ẹ pásítọ̀ tán bá kọ́ mi ní oògùn kékeré lójú àlá màá ti mọ tanstein ẹ̀ á tún ti kọ́ mi lóríṣiríṣi pásítọ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ tọkọtaya nítorí pé àwọn ilé ọlọ́run lò fún láti yọ mí kúrò nínú àjàgà burúkú láti yọ mí kúrò nínú májẹ̀mú tán fàyè mi dá. praise the lord praise the lord praise the living Jesus ẹ ẹ ní láti bara jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe sọ ṣọ́rí sátani onírọ́ ni ẹ wọ́n ti fi ayé yín dá májẹ̀mú burúkú fún sátani láti kékeré láì mọ̀ yín gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ayé tiwọn náà dá májẹ̀mú fún òkùnkùn hmm. ṣùgbọ́n ọlọ́run tó kápá ohun gbogbo òun lọ́ba tó ti wà káyé tó wà òun ló ṣe ń bẹ títí láéláé ó ti ṣẹ́gun yìí o mo dẹ̀ gbàdúrà lórúkọ jésù pé ogun tí ọlọ́run ti ṣẹ́ nínú ayé gbogbo wa pátápátá kò dé gbére mọ́. ọlọ́run ò ní ṣe wá lọ́mọ òòṣà kò ní ṣe ìyàwó mi náà lọ́mọ òòṣà lọ́wọ́ ọlọ́run á ṣẹ́gun yẹn tán pátápátá. ṣùgbọ́n ẹ jẹ́ ìsọfún yín ogun tọ́lọ́run ti ṣe ọlọ́run ti ṣe tiẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká súnmọ́ ọlọ́run ó ṣe pàtàkì púpọ̀ ẹni tó bá súnmọ́ ọlọ́run ọlọ́run súnmọ́ ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù. mi nítorí ọ̀la ni. ìròdìmú

kì í wúwa àbùkù kankan. mo fẹ́ lulu mo fẹ́ fà wọ́ya. eré ni màá ṣe fẹ́ fàwọ̀yà mo fẹ́ lùlù ya. mi ò ní wúwa bùkún kankan. kò sẹ́ni tó lè bá ọ sọ̀rọ̀ nígbà kan. eré ni màá ṣe. ìwà ìkà kò lérè ó pani. mi ò ní wúwa bùkún kankan. kí ló fẹ́ sọ tó ọ̀la. eré ni màá ṣe. kí ló fẹ́ sọ fẹ́wé tó ń bọ̀ lẹ́yìn rẹ̀. mi ní wúwa bùkún kankan. o fẹ́ lùlù o fẹ́ fàwọ̀yà ni. eré ni fẹ́ o fẹ́ mi mo fẹ́ bá gbogbo nǹkan jẹ́ mà ní. mi ò ní wúwa kúkú kọ́kọ́. jàgídíjàgan ò lérè nígbà kankan wọ́n ti fi jẹ́ ẹlẹ́kọ̀ọ́ sẹ́ni tí wọ́n bímọ iṣẹ́ aṣẹ́wó fúnra ẹ̀ ló yọ ọ́ má lùwà má pawọ́ ya.